أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من أمره ونفخه ونفخه بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته adá ọpẹ́ tó pọ̀ fún ọlọ́run a fi ọpẹ́ fún ọlọ́run a fọpẹ́ tó pọ̀ fún ọlọ́run a tọrọ ìṣàkìjẹ fún anábìwà Muhammad ọlọ́run alẹ́ ọ̀sánlá ìṣàkìjẹ ọlọ́run tó máa bá ànábì àwọn ará ayé rẹ̀ àwọn sàhábà rẹ̀ àti gbogbo wa náà tí à ń tẹ̀lé ìlànà wọn títí di ọjọ́ ìgbọ́ǹgbọ́ ìkìyà náà tó bá lè kan tó kéré ìṣe kan tó ṣe. náà àbẹ̀lọ́ ìgbà sọ ń gbìyànjú olùkọ̀kú lẹ̀kẹ́lí mọ́tò lọ́yọ̀ ìyàlẹ̀ oníyá kó ló bá sí pé tọ́lọ́ òun ni ó máa lékè ọlọ́run tiẹ̀ náà ló jọ máa lékè wàkẹ́lí mọ́tò ṣẹ̀tọ́ bí àsopọ̀ kọjá pé ohun èṣù àtàwọn ẹni èṣù ohun ọmọ lọlẹ̀ tí wọ́n yẹ pẹ̀rẹ̀ ọlọ́ọ̀ṣílẹ̀ mọ́jọ owó èṣù mọ́jọ ọmọ lókè náà fámìlì wa àdúgbò wa alápẹ̀rẹ̀ central mosque òun láwa yìí ohun èṣù mọ́jọ olókè ládùúgbò yìí ìlú Ìbàdàn láwa ohun èṣù àtàwọn ẹni èṣù ọlọ́run náà di olóògbé náà ló wà ọlọ́ọ̀tẹ̀ ti láwà ìgbóhùn èṣù àtàwọn ẹni èṣù ọlọ́ọ̀jọ́ yẹpẹrẹ ní ọlọ́ọ̀tẹ̀ ìgbìmọ̀ orílẹ̀-èdè nàìjíríà la fi ń sọ̀rọ̀ yìí lórílẹ̀-èdè nàìjíríà àwọn ẹni èṣù wọ́n fẹ́ máa gbé mú àpòṣù àtàwọn ẹni ẹ̀ kẹ́lìmọ̀ wọn ọlọ́ọ̀húnmọ̀ jẹ́ àlẹ́ àṣùfùlà ọlọ́ọ̀jẹ́ ọmọ ẹlọ́ọ̀lẹ̀ ìlàfíkà làwà láfíkà ìlú ẹ̀ inú ayé tọ́lọ̀ wọn adára wà yìí mẹ́jọ wọn oṣù mẹ́jọ wọn ìgbérí láyé ara tí ò ní bí ó gbérí òun ni tí àwọn wa ní mọ́sálásí alápẹ̀lẹ̀ yìí pàápàá àwọn ọ̀dọ́ bá wà mọ́sálásí pẹ̀lú kan lọ́wọ́ àwọn bàbá wa tí wọ́n jẹ́ ìmọ̀ọ́mọ̀ àgbà fún mọ́sálásí sheikh ahmed tihami ọláwálé ọlọ́pàá ìgbàlẹ̀ kan orílẹ̀ ìlànà àti so àwọn mọ́sálásí lè àwọn èrò náà ká organize wáàsí so àdúrà january one thirty one december thirty one january one ó máa ń já credit àáfà nígbà táwọn náà ti ń lọ ilé tó àwọn àáfà náà kó wa lọ december thirty one fún january one wà láàyè ọmọ nípa gbogbo tó fọlọ́ ìfúnra lé lórí ọmọ ń já credit ìṣèjúmọ̀ sọ́rí àbúrò mi ọmọ ń já kí ni o kọjá dẹ́bìtì ní láyé kírẹ́dìtì gidi ni sọ ẹ bá jẹ́ pé ayé nìkan ló tóbi lẹ́nu ẹ̀ ẹ wò wá àfihàn ọ̀gánáìsì ẹ wò yẹ fẹ́ẹ̀sì tọ́gbà wọ́n gba àga ìlàkó lọ gba ẹ́ńjìnì ní ìfẹ́ fẹ́ẹ̀sì kan lọ́wọ́ àwọn bíi tó lè jókòó sáà bàbá àbá tí wọ́n lè fi ọlọ́run tán jókòó ìtúrẹ̀ ní báwọn ọmọ tó lẹ́wọ́ ni ìlú ọ̀nà wọn náwó àwọn bàbá àbá àwọn ẹ̀yà wa tó wà wájú ni wọ́n ẹ̀yìn ọ̀dọ́ tẹ agbátẹ̀wò ẹ̀ náwó kámi ọ̀wá máa ká fi ẹ̀ lọ káwá sí ṣùgbọ́n ẹ̀yìn rò pé oṣooṣù ẹ̀ẹ̀kan lóṣù ẹ̀ fi wá ọ̀tọ̀ ní wa lẹ́yìn tí wọ́n tó ẹ̀sìn tí o jẹ́ káwọn ìyàwó yẹn ń kírun alimuslimun yusallun wàhálà mo yẹ fàánù bí ìnà o hakọlù fàá àwọn mùsùlùmí ń kírun ṣùgbọ́n wọn bẹ̀ sí i àwọn tí ń kírun yìí náà lọ́tún ti bá ń gà àwọn tí wọ́n ń kírun yìí àwọn ní ń darẹ́ lẹ́yìn ọdún àwọn tí ń kírun yìí náà àwọn tí ń kírun iná tó ń yọ wọ sọ́ọ̀tì tí wọ́n tó ń pàtẹ́wọ́ àwọn tí ń kírun iná lọ ọ̀dọ́ àròlé bọ́ǹkì kan wá ń jó orí ìsílókọ èyí kọ́lẹ́rà kọ́lẹ́rà kọ̀lẹ́ndà kan wá ń jó orí àwọn àròlé bọ́ǹkì bọ́ǹkì ti kú so àròlé rẹ̀ wọ́n náà lówó lórí bọ́ǹkì bọ́ǹkì kò bá aláwọn mùsùlùmí kan náà tí wọ́n ń kírun tí nǹkan ṣe òye wọn tí wọ́n tó ń gbé àwọn fẹ́ lọ gbàdúrà yìí. so kí ló fà á nígbà tó ta bá ti tú ṣubú ìtàn kèé ṣe wọlé ká ṣàdúrà ṣùgbọ́n tó kan ìmọ̀ òun ni àwọn bàbá wa lábẹ́ àwọn ẹ̀yà wa lórí tébù wọ́tà dáa fún wa odidi monday to sunday ní ìsìnkú tó àjọ náà àfàdúrà àwọn ìyá wa àdílé wọ́n mú five naira wa àwọn bàbá wa jàǹdùkú àdílé wọ́n mú hundred naira wa. aláàbí pé ń tọ́ kọ́mọ̀ reality ilẹ̀ Yorùbá ọmọ Yorùbá lè nínú ọmọ Ìbàdàn nílé òrìṣẹ́ náà ọmọ Ìbàdàn. sóyè kèrè ṣe pé ọmọ Yorùbá sì ní ní mùsùlùmí sì ní ní kí n tó dé Yorùbá mùsùlùmí ní ní ìsì ìṣẹ̀lẹ̀ ilẹ̀ Yorùbá òun là ń sọ yẹn ọ̀pọ̀lọpọ̀ mọ́sálásí tó pàtàkì ní àdúrà kákàwọn ìyájọ kásàtàlà àtúbọ̀ kágbóró kásì àdúrà yàáfin kágbóró kẹ́lì kan bẹ́ẹ̀ tó sínú ọmọ kágbóró kẹ́yìn tó kú kágbóró kódì nìkáì kágbóró ìrìnlá mọ́tò agbóró apàdé ẹ̀lòdú ọ̀nà agbóró kọwa sí àtàlàyé ẹ̀sìn ṣùgbọ́n mọ́tàlọ́sì ti wáyé àwọn wọ́n rò pé káwọn ya àtàlàyé ẹ̀sìn kánáwó sẹ́sìn

àti gbogbo wa àkáwọn bàbá bàbá àkáwọn ìyá ọlọ́wọ́ sọ wá lẹ́sẹ̀ rẹ̀. a fẹ́ ṣàlàyé nípa àtẹ̀kùwímù lìjírí àti àtẹ̀kùwímù àlùmíláàdì àlìkìgórì. a fẹ́ jẹ́ ká gbèyẹ̀wò ìlànà kíka ọjọ́ kíka òru kíka oṣù kíka ọdún ní ìlànà kàlẹ́ndà ìjírà àti ìsìláàmù àti ìlànà kíka ọjọ́ kíka òru kíka oṣù kíka ọdún nílànà kàlẹ́ndà àwọn èèbó afẹ́ ìyẹ̀wò ìṣura wọn àwọn abọ́nà ti pàdé ìbọ́nà ti takora wọn ló yẹ kó jẹ́ wa nípa kíka ọjọ́ kíka oṣù ibo ló yẹ káwa mùsùlùmí ò dúró sí lórí àwọn ìtàwọn èèyàn ti àpáàchì mọ́ àwọn kàlẹ́ndà déètì yìí kí ni sọ́yọ̀ àtàlẹ́bí rẹ̀ fẹ́ fáwa ẹjọ́ ìdánilẹ́kọ̀ọ́ ìpàtàkì ẹjẹ́ ká fara balẹ̀ nínú gbogbo wa mẹ́lò pé à ń lo ọ̀sán à ń lo òru bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ tá a bá ti lo ọ̀sán kan òru kan ọjọ́ dé àbí òdì ṣùgbọ́n nínú ìsìláàmù òru ló ṣáájú bí mo ṣe ń sọ̀rọ̀ ilé ìfẹ́ òní ni january thirty twenty twenty two ó ṣe déédéé jùmọ́ dàlà áhírà twenty seven ẹ̀yìn aláṣáàlì ni la bẹ̀rẹ̀ wá sí nígbà tá a bá ẹ rí wákàtí díẹ̀ tó wọ̀n bá ti lè wọ̀ báyìí ọjọ́ Sunday ti parí báyìí ẹni tó bá bímọ lẹ́yìn ìgbà tó rọ̀ wọ̀ lónìí ọjọ́ wo ló bí ọjọ́ náà ọjọ́ Monday ọjọ́ fúlẹ̀ bímọ gbogbo ṣe sọ̀rọ̀ gbogbo tó bá bímọ láti sẹ̀ tó rọ̀ ó fi wọ̀ ọjọ́ Sunday ló bímọ sátidé tí ń bọ̀ ni ó fi súná ní ìtú ìwọ náà dájọ́ òṣèlú gẹ́gẹ́ ẹ̀fàjẹ̀ ń bàbá débi bá a ṣe ń lo àwọn kàlẹ́ńdà yìí láti fi ṣe lọ ẹ̀mẹ́jẹ̀ rush àádáwẹ̀ ni àáṣe ágì ní nǹkan kan àáṣe súná ọmọ ní òun la fi ń so ẹgbẹ́ bímọ láàrin ìgbà tí mò ń sọ tó ń tóòrò bí ele wọ̀ lónìí sunday àti kúrò ní sunday lọ́dọ̀ ọ̀lọ́ àti bọ́ sí kéde o yọ lónìí oṣù lẹ́yìn. bàbá náà lápọ̀ tí ní ìyẹn láti ṣe kọ́ ó ti ń dá báyìí ẹ jọ kí ń dé ìyẹn wọn lọ bẹ́ẹ̀. kọ́tà tí kọ́mọ́ tó máa wálé wọn máa lọ sí káwọn èèyàn lè gbọ́ wáyé ọlọ́run gbà lẹ́sẹ̀. tá a bá ti wá lè bọ́ sí monday pẹ̀lú kóòrò wọ̀ kí wọ́n kọ́ ṣáájú ọjọ́ nínú islam alẹ́ ìlú òun la kọ́ máa ń rí inú fàtà bá fẹ́ bẹ̀rẹ̀ àwẹ̀ ṣé wọ́n rọ́ṣù tó bá ti rọ́ṣù àti bọ́ sínú kíni ọjọ́ tuntun á bẹ̀rẹ̀ àwẹ̀ lọ́jọ́ tuntun àwẹ̀ ó bẹ̀rẹ̀ pẹ̀lú jíjẹ sàárì jẹ́lọ́ tó clear wọ́n rò tó clear báwọn wà lálẹ́ ìlú sáájú kù náà ọlọ́run gẹ́gẹ́ orí wa pé òru òru ìlọ sáájú ọ̀sán sọ̀tà bá ti kọ́kọ́ ní òye àkọ́ríṣẹ́ nínú kàlẹ́ndà èyí tí a máa ń kà tó ti yé pẹ̀lú kéde o pẹ̀lú kàlẹ́ndà ti ìjírá òru òun lọ ṣáájú ọ̀sán ẹjẹ́ akọ́gbọ̀n ní òye pa kọ́lọ̀ kó fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ ẹlẹ́kejì nígbà tá a bá wá rí òru kan ọ̀sán kan ó di yẹ́wó mọ́rí ó di kí ni ọjọ́ kan. nígbà tá a bá wá rí ọjọ́ méje ó di kí ni ọ̀sẹ̀ kan. nínú Islam ìgbà tá a bá wá rí ọjọ́ mọ́kàndínlọ́gbọ̀n àbí ọgbọ̀n oṣù kan dé nínú Islam oṣù òkè jẹ́ twenty eight tó bẹ́ẹ̀ jẹ́ thirty one. ẹ máa jẹ́ pẹ̀lú gbígbóná kàlẹ́ndà o. Gregorian calendar lọ́dọ̀ ọ̀tún wọn aago méjìlá lọ́jọ́ bẹ̀rẹ̀. Ilé ìtura aláwọ̀ àpá kan náà fẹ́ sí òye wọn, àánú owó yẹ kọ́ máa ṣe wá sí àwọn òbí àwọn àpá ìwọ̀n owó òní náà jóná, owó òní náà sì wọ́n gbọ́. Tó bá ti á Dìsẹ́mbà ká tú wáhùn, àwọn náà ti kó àwọn jẹ̀mọ́ alásàlátú wọn jọ. Tó bá ti wá ń di eleven fifty nine lọ́dọ̀ àwọn àfáà yẹn lẹ̀ kí ló bẹ́ẹ̀ ṣe wọ́n fẹ́ bọ́ sí ọdún tuntun. yàrá yàrá yàrá yàrá yàrá àwọn hallelujah káwá di pàtàkì lúlúlẹ̀ sàwà wọ́n wá jọ bí kéde òdẹ̀dẹ̀ wù rẹ̀ ó jọ ní dàdá ní ní sùpọ̀ àrògùn mu. ẹ máa wọ kápọ̀ lọ́dọ̀ ọlọ́run ọjọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú kí ni ó dìgbòrú bìṣà tóòrò bá ti lè rọ̀ báyìí ọjọ́ kan parí báwọn ọjọ́ mi ṣe kí ni o àfọ àkọwádó di eleven fifty nine ọgbẹ́ tó di twelve a.m. lóru ìbáṣe láàrọ́là láàrọ́là wà láàkú wáta kí pèsè rẹ̀ àwọn ti kí ni o ní ìdá wọn yá àlà àlà àlà àlà àlà àlà àlà yá ayù kọ̀ọ̀lù mọ́ yá káwọ̀ bọ́ jẹ̀mọ́ ẹgbẹ́ sẹ́yìn ọ̀nà àmújọ́nù tí sáàgbọ́ méjìlá lọ́lọ́run fi ń ka gbogbo ń bá ń ṣe nínú ìsìláàmù wà láì kò sẹ́yìn tọ́lọ́ ń gbé sórí àgọ́lẹ̀ ọlọ́run gbé gbogbo ìṣẹ̀mí ayé wa sórí natural thing àwọn nǹkan tọ́lọ́ ń dá tá a lè fojú rí gbogbo à ń lo aago iná pàpà aago òṣè sẹ́bù ìrún súnmù ilé ìsìn aago mélòó ni kì í ṣèlú aago ìró kí ni jọ náà ìró tí àlùfáàjà rí bá ti yọ kìí sì mọ aago mẹ́fà kìí sì mọ aago márùn-ún àbọ̀. àǹfà ẹlẹ́jẹ̀ ń lọ sí mẹ́ka bí ojú ó ní nàìjíríà ẹni tó bá dé eré à màìgúgù damaturu yóò dé lòmí ti nys ọdún kan ní gbogbo damaturu amẹ́tú ṣubú ìlú damaturu ní five a.m. kí ló fẹ́ sọ́mọ́ ẹ̀ aago márùn-ún àlùbáṣà lè di olóṣù five ní dàmátú torí pé ń gbà ní ìtìmbá sí àwọn ará àbàdàn àwọn ọmọ ìkílẹ̀ gírídì ní six ní dàmátú àwọn ìkílẹ̀ gírídì ní six ten torí pé láàrin dàmátú rúbà ìdúgbò rí one hour journey ni dàmátú nàìjíríà ló wà Maiduguri nàìjíríà ló wà Maiduguri síbàdàn bíi. In interval for one more sáà to one ló lọ one hour ìgbà míì forty five minutes ìgbà míì ó lè súnmọ́ bẹ́ẹ̀. àwọn kọ́ńtì kan bẹ̀ láyé wọ́n máa ń tú ṣubú ìlú four a.m. it's not about time ìgbà wo là ń fàájà àdìsẹ́ kí ni ó lọ́dọọdọ wọn jẹ́wọ́ sẹ́ńtà mi lọ mo fẹ́ ká fọlábalẹ̀ gbọ́dọ̀ mi lẹ́kọ̀ọ́ yìí gbogbo àwọn iṣu tọrọ mọ́ àkàm ìdájọ́ tá a bá gbọ́ ìpìlẹ̀ yìí èyí ò lè problem oṣù nínú Islam ìmáàmù Kùrùtùbì rahimahumullah wọ́n ní oṣù ìsìláàmù àmọ́ ẹgbẹ́ tó sọ̀rọ̀ ìṣòro nìyẹn wọn àwọn sàlàtò nìyẹn wọn yóò jẹ́ twenty nine or thirty bàbá Kùrùtùbì ní kéwòtẹ́ twenty eight àti thirty one bí oṣù àwọn gẹ̀rẹ́ bí oṣù àwọn ní Gregorian yìí ẹ kọ́ ní pé wàhálà kan náà sọ̀tẹ̀lẹ̀ náà nígbà tí àwọn bá ń lo thirty one thirty one táwa lo twenty nine or thirty ọjọ́ tí wọ́n máa pọ̀ ọjọ́ tó máa méèkì èyí à lọ́dọ̀ tí wọ́n yóò pọ̀ sí mi lọ́rùn gbogbo wa lọ. ilé ìjọba ti kẹ́mọ̀ oṣù Gregorian three sixty five or three sixty six days ó dìbẹ́ǹdì lórí February four twenty eight lọ́jẹ́ àti twenty nine ní ìpìyà lọ́sẹ̀ wọn ń kà á ṣùgbọ́n oṣù ti ń gbéra àbá kèé wọ 360 days táà bá sọ wípé ẹjá ní gbogbo oṣù ọjọ́ táàsì èyí tó máa fi táàsì táàsì ẹ̀ tó lọ jẹ́ 360 tí mo máa gbé díẹ̀ báwọn nítòsí máa ń kọ́mọ̀ ní pé nínú oṣù méjìlá àárí tó mẹ́fà tí ò lè wọ táàsì ó túmọ̀ sí pé gbogbo tí ó mọ̀ jẹ́ days nínú oṣù ìjìra three fifty four three fifty five ah, jẹ́mọ́ ìmọ̀ báyẹ̀ gbọ́ ní iye o. so irú ìṣàtúnṣe fún pé ẹni tí ò bá gbọ́ ìpìlẹ̀ yìí nígbà bá débi àwọn ìjọsìn kan ìjọ mọ́kànlá sí mẹ́wàá ọmọ ń bẹ láàrin ọdún ìjìra àtọ́dún ti olóòrùn ilé ìfòrí pé táwọn bá bẹ̀rẹ̀ rọ̀mọ́dọ́n lábẹ̀rẹ̀ ní around april twelve lọ́dún lọ́dún tó bá tẹ̀lé around april one two lábẹ́rẹ̀ ìyàtọ̀ ọjọ́ mọ́kànlá wà torí pé oṣù táwa ń kà oṣù oṣù pani oṣù ti Gregorian oṣù kiri oòrùn ni ìjọ oṣù paláwa ìjọ oòrùn làwọn láti lóòrùn lọ́mọ ń ṣáájú kiri ọ̀fà. kìí sáago méjìlá lọ́jọ́ bẹ̀rẹ̀ lọ́dọ̀ ọ̀lọ́ ọjọ́ bẹ̀rẹ̀ tó rẹ̀ wọ́n ṣe kí ni o gbogbo nta à ń sẹ́nu fúlàmù kò ní ìsìnkú láago òòrùn a lásìkò tá a wà òòrùn tí wọ́n tó sẹ́nu àwọn àsìkò kan bẹ áfà sẹ́nu lòòrùn máa ń wa òòrùn ti máa ń wọ̀ ọ̀rọ̀ kí n nígbà táwọn bá ti rí ọjọ́ tẹ̀wọ́n bá ti sọ́tọ́ bẹ̀rẹ̀ ọjọ́ báyìí àrọ́jọ́ méje lórí dájú pé kẹ́rù làjà ọjọ́ tó lóore jù lọ ẹ̀yàn ọmọ ìjùmọ̀ ọjọ́ kíni o ọjọ́ jímọ̀ àlẹ́bí sọ́lọ́ lọ́wọ́ àlọ́sọ́lá ó lọ́jọ́ ìlàdámẹ̀ bíi àádámẹ̀ wà láti kúmọ̀ sáà ìlà àfihàn ìjùmọ̀ táyé ọ̀bà parí wà lẹ́ ọjọ́ jímọ̀ kò ní dọ́jọ́ Monday

ẹgbẹ́ ọ̀gá fún ẹ̀ benin pẹ̀lú january february ṣe òun fẹ́ẹ́ gbé tẹ̀mí ayé òun lè yóò ní problem àwọn àbẹ̀rẹ̀ pé àáfà ọjọ́ olólùlò jùlọ fẹ́ ọlọ́jọ́ jimá ṣẹ̀fẹ́ yóò ní problem wa jimá náà ní jimá mẹ́ta gregorian calendar ò pé kí ni o kò fún wa ń sòrò. nípa jimá nínú àdéhùn àmẹ́bí ó ní wákàtí kan bẹ́ẹ̀ tó ń àwọn afọ mi àlàáfáà mi ibẹ̀ ọ̀lọ́pọ̀lọpọ̀ àfáà lọ pé àsìkò gbígbàdúrà bẹ̀rẹ̀ tí ìyá ọmọ bọ́ọ̀lù sọ̀rọ̀ lè jó lóko mọ́sálásí o lè jókòó lórí rẹ̀ tó tọ́ta sí àdá tó ọ̀tọ̀rọ̀ tó ọ̀fẹ́ lọ́dọ̀ ọ̀nà. sẹ́wọ̀n pé kò ní sí pọ́blẹ́mù náà ara ọjọ́ ọjọ́ ọjọ́ tó òru tó tó o bá ní february olóògbé tó o bá ní march ọ̀gbẹ̀gì tó o bá ní april ojú ẹja kóró ó lè sọ kankan nínú january february march april may july august september october november december oṣù wo ló pé rọmọdán rọmọdán náà wà sẹ́kù rọmọdán náà ní last three four years inú méjì ló lọ gbọ́ sí sẹ́nu ọparọ́. lẹ́nu last two years almost every year yes or no sure so by the next year march april ni rọmọdún náà bọ̀ sí. tọ́ba sáńkẹ́ ọjọ́ tó lóore jù lọ́jọ́ ọlọ́ òru tó lóore jù kò ṣe rọmọdún náà á sọ fún ọ pé à ń tà ó tún gbaṣẹ́ dà aláìmọ̀kan àìmọ̀kan rẹ̀ gbọ́n mọ̀kan ó tún fa báàgì dání ó tún lóyún síkùn ó tún wá rẹ̀ rù sórí pé ah, wàhálà náà bẹ̀ fún ọ kò sáàfà àkàtúnlẹ̀ ìlàkùnrin kọjú kan ló nínú òní torí pọ́nlọ́ ọba jẹ́ ó wa pé láìláṣù lè kọ́dírì ṣeírón ní alìṣà àná gbàlúlímà láàrin káṣù wà rọ́ọ̀fù sí ya bí ìgbìyànjú rọ́bì yìí ní kúlẹ̀ amórí sàlámù ní ìyá àpá ìjọba ìlú oṣù olówà bóyá bí sẹ̀mbà àbí sẹ̀tẹ̀mbà rọ̀mọ̀dọ̀ inú kíra tí wọ́n rọ̀mọ̀dọ̀ gregorian calendar ìjọba kiri o ìjọba sẹ́ni bọ̀ ẹ̀ńtọ́ níyé bá wọn. ọjọ́ tó lóore jùlọ lọ i'm not talking about night na talking about day day ọjọ́ fẹ́ràn yọ̀ọ́mẹ̀ yọ̀ọ́mọ̀ àrọ̀fà yọ̀ọ́mọ̀ máa ń bá yọ̀ọ́mọ̀ máa ń bá. yóò mú àrọ̀fà ọjọ́ àràfà ni jẹ́mọ́ ọjọ́ kí la pè ọjọ́ àràfà ìjẹ́kùsẹ̀ ń bá kọ̀ọ̀rọ̀ fọ́ọ̀lù jù láyé ó súnmọ́ kọjá february bọ́lá april àbí august jẹ́mọ́ ìmọ̀ ìṣòwò lọ sí bùlẹ̀ sí jà oṣù kẹlẹ̀ ló oṣù kejìlá tó o bá lọ́jọ́ ọjọ́ tó lóore jù ní ìsìn àlẹ́tẹ̀ sí january february march torí pé ọlọ́run ti january february march mọ́ ọlọ́run bá fi muharram sọ́fà rọ̀bì àwọn àlùmọ́ jẹ́wọ́ tó clear oṣù kejìlá ìjírá òun la máa ń lọ ṣe ájì ṣe wọ́n wà dúró sí àràfà. ọlọ́run kọ́ bá ní ká kó sí ìbùnú kọ́ bá ní ká kó lẹ̀ kọ́ mọ̀ ìdarí ìbílẹ̀ ìbínú ọlọ́run lórí bí ọdún méjì ló ṣe gbogbo ayé òfẹ́ ájì lẹ́yìn mẹ́ta àmọ̀dún náà nìkan sáwọ́dì nìkan ló ṣe ájì ọlọ́run mọ̀jà tó kúrò kó dáhùn ní ọlọ́ṣẹ́ ájì lọ́dún yìí ó. ájì ta aṣọ láàsì ní twenty nineteen ọlọ́run náà wà bẹ̀. àfà wà láì ọjọ́ àràfà lọ́jọ́ tó lórí ẹni tí ọ̀la sì ṣe ájì kò lè gbọ́ yé àwọn tá a ti ṣe ájì ó yé wa á lọ́la wà láyọ̀jọ́ tó lóore jù ní ọlọ́ọ̀dọ̀ ẹ̀ṣẹ̀ ti lọ́wọ́ ju yóò jẹ lọ àwọn tá a ti lọ náà kà wá tó ń fa kàábà ọlọ́ọ̀jà tó lè lọ kọ̀ sọ́jọ́ tó lóore tó jẹ́ àlàpà. Ah! kò ní ìdílé wọn yẹ fún yẹ àmọ́ orí lọ ní òjò tó lọ sọ́jọ́ náà a yìí àti ẹ̀sìn ní kótó lọ ìtura ọjọ́ àlàpà tó ń jẹba tó orí wọn tó jẹ́ bí wà láì Ọ lọ sàdá àdébí ọlọ́run tó mi lé ọkọ́ lé fún tí bàbá mi kó oníṣòro náà ìtòló áá ah, ah, àwọn mùsùlùmí wọ́n fún àwọn mùsùlùmí wọ́n ti lọ wọ́n rí àwọn èèyàn ọjọ́ tí kálukú tí ọ̀sẹ̀ ń sọ̀rọ̀ kó wọ́n fa sìgá ọjọ́ ọjọ́ kọ̀ọ̀tí ẹ̀mí rántí pé ayẹ̀ tí wọ́n mọ̀ sáàtì ti kan kaba o àbá ọjọ́ na ní ike pé ọjẹ́ kí n ṣe lọ́wọ́ ọwọ́ bẹ́ẹ̀ lọ ẹ̀mí bẹ́ẹ̀ torí kí ni o kí èbá ṣe tó kó ti sórí ibú láti inú ìyá rẹ̀ lásìkò tí ogun mùsùlùmí táwọn èèyàn sọkún táwọn èèyàn tọrọ àforíkè táwọn èèyàn ti láìláì láta ṣùgbọ́n mẹ́ta ìdẹ́gbẹ́gbẹ́ láìláì lọ́wọ́ àdáwó láṣẹ rè kálà làwọn olùkọ́ rẹ̀ fún dùn àlàkùnrin ṣe nǹkan tó táwọn èèyàn ṣe ti jàdá ó bà náà ti nà sí sí ní àáfàánà. ọ̀sẹ̀ ló lọ rẹ̀ jù kí lóò fún ọlọ́bọ̀ọ̀lù sí gúrú rẹ̀ sí ìjà kìí ṣe jẹ́mẹ́rì fẹ́wárì máa kì náà ó jẹ́mọ́bọ̀ ìpínyà náà tó clear. tọ́mọ wá sọ pé òru mẹ́wàá wo ló lóore jù òru mẹ́wàá tó parí ní Ramadan ọlọ́run tó ṣe sí January February March ọjọ́ mẹ́wàá wọn ló tó lóore jù òun náà lọ́jọ́ mẹ́wàá àkọ́kọ́ nínú oṣù dòlẹ̀hìjà jẹ́wọ́ ìṣẹ́fà gbogbo àwọn analysis yìí ọkọ̀ clear gbogbo àwọn tó tó kí ọlọ́run bá fi wọ́n oṣù yìí kìí ṣe oṣù January February March àmọ́ ìlú gẹ́gẹ́ tọ́mọ̀ alákà oṣù bẹ́ẹ̀ ni ẹja lọ kùránì mo kọ́ ọkpụrụ wa tí n bá sáré lọ lọ kùránì lọ́ọ̀dì à kí láàbá yìí ń sọ yìí nínú súrọ́tù tàwùbà kùránì chapter nine verse thirty ọlọ́run ní ìnà ẹ̀ńdà lọ́ọ̀yì ìsìnà aṣáàrọ̀ ṣáárá sí nínú àrùn bá tóní ọ̀pọ̀rọ̀ láàrin káàdì inú olùkọ́ yìí ọ̀rọ̀ oṣù tá ń sọ yìí ọlọ́run pè lẹ́sìn zálíkà àdínú àlùkọ́ yìí ẹja tù ọlọ́run ẹ̀yìn mùsùlùmí etí ní mélòó ìmẹ̀ ọlọ́run ló ta òkè ìdù nípa àfi máa kápá máa ń dájúdájú iye òǹkà oṣù lọ́dọ̀ ọlọ́run méjìlá rẹ̀ mo ń bọ̀ wá síbi Gregorian calendar Gregorian calendar kìí ṣe méjìlá tẹ́lẹ̀ o wọ́n dọ́gbọ́n fẹ́ kọfí wa ni o wọ́n já wa méjìlá ni o ìtí wọ́n sọ ẹ bá lè lo íńtánẹ́ẹ̀tì lọ́gọ́gù fún kìí ṣe méjìlá tẹ́lẹ̀ wọ́n ṣe tààdìlá iye ìgbà tí wọ́n ṣéǹdì déètì yẹn ó nílẹ̀ méjìlá gbogbo ẹ̀dẹ́nu àkọọ́lẹ̀ ṣùgbọ́n tó lọ́wọ́ tó wà fẹ́ yí yóò ká oṣù lọ́dọ̀ èmi ọlọ́run táló wá dáwà jẹ́mọ́ táló ní sọ́mọ̀ táló nílẹ̀ táló ní kòdódó ọlọ́run ní òun ká oṣù iye mẹ́rin lọ́dọ̀ èmi ọlọ́run méjìlá ni ẹlọ́wà ṣe ní ṣe kèé pé ń gbà pàmẹ́bí wa Muhammad sallallahu alaihi wasallam tó dé lótó tẹ́ méjìlá o kèé ṣe bàtà bùbá kiri àbúrú mọ́rù jẹ khalifa ìlú tó jẹ́ méjìlá ẹ mọ̀ ṣe ní sẹ́ẹ̀kì o ó ti jẹ́ méjìlá tí kìtà bí láàyè nínú òtíra ti ń bẹ lọ́dọ̀ ọlọ méjìlá la kọ síbẹ̀ tí oṣù tí wọ́n máa lò láyé méjìlá ni ọmọ ẹ̀dẹ́ yàwó máa kọ́lá kan sámà ẹ̀rọ àti ìwà làwọn láti jọ́pẹ́ ni ọlọ́run ti dá sámà àti ni mo ti oṣù méjìlá láwọn ẹrú sèmi ọmọ mi jẹ́ lọ́sọ̀rọ̀ lọ́wọ́ àbẹ̀wò níbo ni wọ́n kọ́ sí inú tíra sílẹ̀ lọ́dọ̀ ọ̀tá ni nígbà tí wọ́n bí ànàbí àsálà ìjọba ànàbí ṣe ìjọra ìjọba fẹ́ pa ànàbí ìjọ wo ni níjọ tọ́lọ̀ ń ti dá sọ́mọ̀ àti kíni o àti sáájú kànàbí Ádámù tó wálé ayé torí wọ́n ti ká fẹ́ máa fi ẹ̀sáájú ànàbí Ádámù káàkiri ẹ̀gbọ́n ká sọ yé afọ́rọ̀ oṣù èéṣe tó fún wa ní pọ́blẹ̀m méjìlá ni ọwọ́ àkùkù láti wá ọmọ méjì adékọ́lọ́ ní méjìlá lóṣù lọ́dọ̀ wọn lọ nínú tíra tí ń bẹ lọ́dọ̀ òun níjọ́ tó wọ́n ti dá sọ́mà àtìlẹ̀ ẹgbẹ́jẹ̀ tí kàdúwájú ọyá ti di gún òtù di gún báyìí màá kàdúwájú ọyẹ ẹja wa bẹ̀rẹ̀ analysis màá nígbà má kàdúwájú nìyí yóò lè yé wa kí n bá sálà ìfọwọ́fẹ́ ṣe olùfẹ́ lómi confusion ọlọ́run ti wá ní méjìlá lóṣù báyìí àtẹ̀lé pé ibi kórìí àkàlẹ̀ dàdà nílò lóṣù tiwọn náà méjìlá ọwọ́ àdìsí kásàlàyé fún òun lóṣù ni wọ́n ti wá sí méjìlá ìtí wọ́n ń sọ ìsọ̀rọ̀ agbárí ìtí wọ́n kọ́ lẹ̀ àwọn ìsòríà ìwọ̀n apá àwọn tí èsì mùsùlùmí wọ́n kọ́ lẹ̀. sọ́ọ́rí Gregorian èèyàn kan ní jẹ́ Gregorian kìí sọ́ọ́kọ làwọn oníṣẹ́ máa ń pè ní àtàríkù mìláàdí western calendar ìtọ́jọ́pá wo èbó ìtọ́pọ̀ iwájú mi ń bí ìjẹ̀mọ́ òwúrò ló la fẹ́ kà bẹ́ẹ̀ gẹ́ gbogbo ẹ̀ làwọn àfáà kọ sínú tí àwọn abáwá ti bẹ́ wájú mi. sẹ́ẹ̀rí gregorian gẹ́gẹ́ èèyàn kan ní jẹ́jẹ́ òun ló padà sí sẹ́kọ̀sì di méjìlá mọ́ ń bọ̀ sẹ́ẹ̀rọ̀ àwọn tí wọ́n ti lọ ṣáájú àdàbí sọlọ́lá àlọ́ sálà ìṣòro wà nínú bí wọ́n ṣe ka efe ilé ẹ̀sìn máa ń gbé ń sọ káwọn ànábì ọlọ́run wọ́n bá nàbí ìṣòro àìsàn wọ́n bá nàbí ìṣẹ́lẹ̀ kan èyí máa ń sábà tó wà wọ́n ti nígbà báyìí síwájú kánàbí òṣèlú dé àbí wọ́n ti nígbà báyìí oríṣiríṣi déètì kàlẹ́ndà ni wọ́n máa ń lò àwọn wọ́n ní lọ́sẹ̀ ń ka tiwọn àwọn ará fẹ́ẹ̀sì wọ́n ní lọ́sẹ̀ ń ka tiwọn àwọn germany wọ́n ní lọ́sẹ̀ ń ka tiwọn àwọn róòmù àwọn ṣáàmù kálukú ní wọ́n ti máa ń fi àwọn nǹkan yẹn ó ń bẹ nínú wọn tí wọ́n ń lo oṣù forty eight jàmbá ètò tí mo pè forty eight months oní thirty six months ó wà náà oní thirty oní twenty eight oní twenty four oní twenty oní eighteen oríṣiríṣi oṣù la máa ń lò àwọn ní oṣù lọ́dọ̀ wọn kìí pé páàtì bíi twenty fifty days twenty days kálukú wọn sáàmù different days tó máa consume month kí ló wá sọ di méjìlá nígbà tó ti pé àtipadà nínú oṣù àná ìtura méjìlá ni àwọn náà wá ń ṣègbìyànjú. kóòtù wa náà ní ìtura tí wọ́n jẹ́ jẹ́ ìjọba àwọn kankan ń bẹ tí ìbá ṣe pé ṣe èèyàn gbọ́rọ̀ àwọn èèyàn táàmù wọ́n ti wáyé wa Muhammad àwọn èèyàn ọmọ tẹ bá sọ̀rọ̀ rì tẹ bá jẹ́ ẹ̀ gbọ́dọ̀ ṣáájú àlẹ́bí wa Muhammad ọ̀sálà ẹ̀rọ pé wọ́n máa dìtọ́ bí ọ̀sẹ̀ wà nílùú èbó torí báwọn àwọn west wọ́n máa ń lo ọ̀rọ̀ àdìsọ́tù gan philosopher wọ́n jù ló ń fa philosophy àdìsọ́tù àwọn ti wà bí wa ọ̀sálà jẹ́ pé ọpọlọ náà ti máa ń dájọ́ ṣùgbọ́n tẹ̀mọ̀ pé from young nonsense only there is always sense tí wọ́n èrè gan bá sọ̀rọ̀ sórí ẹ̀sìn dàrú èèyàn máa rọ́gbọ́n dì mọ́ mi ọmọ ilé jágbọ́dọ̀ kẹsẹ̀ lọ́wọ́ kan sábẹ́ èèyàn wà ní kẹsẹ̀ wá jágbọ́dọ̀ lóòótọ́ wèrè gan lè sọ̀rọ̀ sọ̀rọ̀ mọ́ pẹ́ dání àrísọ́tù kìí sẹ́yìn ọlọ́ ṣùgbọ́n àwọn tí wọ́n jẹ́ fìlọ́sọ́fà ìgbà míì tẹ́ bá wọ̀rọ̀ ẹ̀yìn rọ́gbọ́n dì mọ́ ṣùgbọ́n torí pé wọ́n rẹ̀ nígbàgbọ́ náà kan ṣoṣo ọlọ́run

orí ẹni tí wọ́n ti wá rí àti ìbùkán òun ni Grigori òun ní kí a ti Grigori ètò ìlú òun náà iná tí wọ́n á sọ di ajẹ́tì Grigorian calendar Grigorian calendar man Grigori yẹn onígbìyànjú tó ṣe lórí ìṣẹ́jú méjìlá tí wọ́n fi ń tàbọ̀ ṣe ń kalẹ̀ iná tí wọ́n á sàfihàn rẹ̀ ní spa ìlà àrọ́jù ní Grigori ọkùnrin yẹn ló wá sọ́jú pé ẹja máa pè ní Gregorian kàlẹ́ndà kàlẹ́ndà tá a rí dọ́gbọ́n sí dọ́gbọ́n tó padà sí méjìlá nígbà tí ń kà láti gbà náà dùn látòrí ta ni o Gregorian ìjàmbá sọ ti kílẹ̀ àbára ní ìfọ̀ kọ́lá mi sàlọ́ àti ẹ̀sìn lọ́wọ́ ọ̀gá yóò ẹ̀sẹ̀ rẹ̀ ìmúlẹ̀ dáadáa àwọn ọmọ ọmọ jẹ́mọ́ kí la fẹ́ lò bí ìtàtà ń sọ yìí ẹ kọ̀ ní wípé àwọn òní pé oṣù àwọn méjìlá lọ́wọ́ ìbára ní ojúdé lì bọ́yá nínú ìwé sọ́mọ ń lò. ṣe Ẹ wà rí pé oṣù níbo la mẹ́rin ẹ̀wà ní ìpínlẹ̀ náà. Níbo mẹ́rin ẹ̀wà? àwọn ẹsẹ̀ tí lọ mú Ọlọ́run ti tọ́lọ̀ ti pàṣẹ méjìlá lóṣù tó ó mọ̀ sí káta bá dúpẹ́ wọn ní ìlú lóṣù méjìlá ìjọba ìṣúná ṣe wọ́n dọ́gbọ́n sí gbẹ́bẹ̀ méjìlá kan lóṣù tí wọ́n ń lò àwa lá ní oṣù méjìlá ṣe ìtara sọ pé òkè àwọn lóṣù méjìlá àwọn náà lóṣù méjìlá kí la tó bẹ̀rẹ̀ jẹ̀rẹ̀ àjọ̀dọ̀ gba ṣùgbọ́n wọ́n kọ́ pìtì wa ni àwọn ọ̀kọ́ pìtì ṣé ìyẹn clear bí ò clear wọ́n lo ọjọ́ méje àwa náà ṣe kí ni o àwọn ọjọ́ méje ẹwọ́n ibi tí sòrò wà ẹbí kó sọ̀rọ̀ lórí ọjọ́ méjì yẹn náà. dèmọ́n láti jókòó ìjáde ọjọ́ wo lójú alákọ̀ọ́kọ́ gbogbo tàbí ọjọ́ wo láàmú. ìjọ wo làwọn wọn ṣèbí wọn ọjọ́ ọ̀fẹ́lẹ̀ kí ṣe ọ̀lẹ́ gbogbo sọ́ndé ọjọ́ sọ́ndé àkọ́kọ́ <laughs> àwọn ìlú bí Saudi Arabia àwọn ìlú bí ibrahim wéètì nǹkan kẹkọtọrù àwọn ọ̀nà ọ̀bí iṣẹ́ ìjọ Sunday Thursday Friday làwọn èèlò ọ̀bí iṣẹ́ ìlà fẹ́ ń sọ fún ìjọba Nàìjíríà pé ẹgbẹ̀rún ọlọ́run lórí àwọn mùsùlùmí o nígbà ń faláàdà ti pọ̀ jù àwọn là ń sọ́fà tó ti bẹ́ àwọn tí yóò wọ ẹgbẹ̀rún ọlọ́run tọ́gbà àwọn tábàdúrà ní ẹgbẹ̀rún ọlọ́run ẹ wá náà fẹ́ islamic Nigeria Nigeria yàtọ̀ ẹbí christianity ṣèlú lórí lónìí Nigeria sátidé pẹ́ńtẹ̀ láì fi lọ bí iṣẹ́ tọ́ọ̀dé friday lọ́rọ̀ káfí máa nífẹ̀ẹ́ ẹ̀rù fàìwá ṣe kankan ní Kaduna ó ní jọ́mẹ́rin wọn ò fi máa ṣiṣẹ́ àwọn wọn lọ́kọ́ ń ṣokún àwọn tìrìyàn mú tó ti fẹ́ ìdìkọ̀ ẹ lọ́ọ́ tìmọ̀ transformer tí mo ní bá bàjẹ́ kí ni wàhálà yà á yé mi. àwọn àmà ti tẹ́jọ́ ìjìnà iṣẹ́ tẹ́jọ́ àkọ́kọ́ gan lọ́dọ̀ ọlọ́kẹ́ àwọn àti àwọn arígbọ́ ń ní pé òun yẹ wọ́n rà láàkó àtàwọn many days four days àwọn kiri wọn àwọn kọ́lẹ́sì kan ọ̀la àwùjọ ráwọ̀ ilé yẹ kí ká dá wọn dọ̀rọ̀ alẹ́ pẹ̀tẹ́pẹ̀tẹ́ kí ni ọ̀sán wọn pẹ̀tẹ́pẹ̀tẹ́ ọlọ́ why must you crystallize everything ìjọ sunday èyàn wẹ àwọn ọmọ yín ẹ̀rà lè lọ sọ́ọ̀sì ẹ̀rà lè sẹ́tọ́ wù táwọn ará lè tẹ́lẹ̀ ìjọ ọdún rẹ̀ torí bẹ́ẹ̀ tí wọ́n wọ ti wá kára sùkú ẹ̀rọ bá jẹ́ àwọn òbí wa tẹ́tẹ́ gbẹ́gbẹ́ wọ́tà private worker wọ́n lọ fi fẹ́ àwọn ọmọ ti lọ́mọ wọn rẹ̀ tẹ́ ìjọba ẹgbẹ́ ti ní bọ́lẹ̀ tọ́kì fún ẹ àtúkè fún wọn ẹ̀yìn ọ̀nà ọmọdé lọ́kà lọ sọ́ọ̀sì àwọn ọmọ sáàtì agídí ọ̀pọ̀lọpọ̀ wọn jẹ́ aṣọ ọ̀dọ̀ sí wa bí kí túmọ̀ kí ìlànà àwọn sábà jẹ́ mọ́ bàbá sọ́dọ̀ ọdún iṣẹ́ aṣọ́bíṣẹ́ tó gbé wá ní ṣé wọ́n sọ́dọ̀ àti ẹ̀jọ̀ jímọ̀ sáàrin ṣe ni mélòó ni wọn lórí gbogbo àwọn ẹ̀kọ́ jímọ̀ lò ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ á ti lò ká tó kù lélẹ̀ kí ló dáa tó kọjá pé kó kú bí wákàtí kan méjì sí jímọ̀ tó kọ́ ara rẹ̀ tó tètè jímọ̀ tó sì láwà kàkà sí sàfáàrù ta ló pé ṣe bẹ́ẹ̀ lọ́sẹ̀ lẹ́nu tọ́lá wà láàjọ jímọ̀ àwọn adigunjọ lórí tí jímọ̀ náà jẹ́ fi ẹ̀ wá pariwo pé wọ́n fẹ́ islamize kàdúrà ẹ̀ ní you are bigot religious bigot nígbà tó yẹ fẹ́ mi níjọ sunday ẹ̀wẹ̀ ẹ̀ẹ́dẹ̀ fẹ́ fẹ́ ẹ̀ pàtẹ́wọ́ pàtẹ́wọ́ ẹni káwọn ọjọ́ tọ́jọ́ pé ló dáa jùlọ fẹ́ ọjọ́ tó lọ ń yọrù jù ẹni káwọn ọmọ rẹ̀ fi tẹ́ káwọn bàbá ayé tù jùlọ fẹ́ wá lé èrò sí ni àti bàbá ẹ̀kọ́ nira ìsìlámù tí mo sì bá wá sọ̀rọ̀ ẹ̀ sọ fẹ́ da nàìjíríà lọ fẹ́ ọjọ́ àkọ́kọ́ lọ́dọ̀ ọlọ́run ọjọ́ wo ni ìjàmọ́ rẹ̀ ọjọ́ sunday ọjọ́ kejì ni monday yóò mú lẹ́yìn ọjọ́ kẹta ni tuesday yóò mú fúlàfà ọjọ́ kẹrin ni wednesday yóò mú làwùjá ọjọ́ karùn-ún ni thursday yóò mú lẹ́kàmẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. jọ̀wọ́ tí ẹ bá wà wọ gbogbo àwọn nǹkan tá a kàkà lè ní ìsìn ẹ sì rí wípé ìsìláàmù ló jẹ́ àmọ̀ wípé gbogbo tó ní í ṣe pẹ̀lú déètì ọlọ́run ṣe kí ni ó ní àkàkùn parí aláwọ̀sálá ọ̀mọ́kàlọ́bí náà káwá tẹ̀síwájú nípa àlàyé tá à ń ṣe lọ jẹ́pọ̀ pọ̀ bá kiri bí wọ́n ṣe já kàlẹ́ndà gregorian wá sí mélòó báyìí nípìnlẹ̀ kèé ṣe mélòó kèé ṣe méjìlá nígbà tọ́lọ́ wá jóyé sọ́ọ̀tù táwọn bà yẹn ayé àtàkì sí pé àṣẹ iye nǹkan oṣù lọ́dọ̀ ọlọ́run tó ti wà nínú tíra ti ibẹ̀ lọ́dọ̀ ọlọ́run yọ́wọ́ kọ́lá kọ̀ ti wá rí kinú yẹn sí torí pé òun àti wọ́n lò bọ́ tẹ̀lé ọ yàtọ̀ yàtọ̀ yàtọ̀ ilé ti padà sọ tiwọn náà di méjìlá ṣùgbọ́n àti wá rí pé nínú àwọn àdájọ́ àtàwọn ọjọ́ ìyàtọ̀ ti wà ń bẹ̀ àwọn ń bẹ̀rẹ̀ ọjọ́ tiwọn láago méjìlá òru àwọn ń bẹ̀rẹ̀ tiwa tó òun bá ṣe kí ni o kọ́ bá ẹwájú àmọ̀ tẹ̀síwájú. ọlọ́run wa ní nínú oṣù méjìlá tí mọ sọ yìí lé a arúgbó àtọ̀rẹ̀ fún mi oṣù mẹ́rin wa bẹ́ẹ̀ ń bẹ̀ oṣù àbí wọn ẹwájú àbí oṣù ẹjẹ́ àbíra wa oṣù wo lóṣù mẹ́rin ṣé January ṣé February la náà ti wá gbé wa ní mẹ́ta ń wọn mẹ́ta mẹ́ta kí ni o wà rọ́jà ó ní mẹ́ta kan bẹ́ẹ̀ ní oṣù méjìlá ìfọ́tẹ̀lẹ̀ àwọn àwọn àfa àwọn abáwa ní ìṣe mẹ́ta wo lọ́tẹ̀lera wọn bùnkáàdà bùnẹ̀hìjà mọ̀hábà mẹ́ta ìta ṣe kí ni o ó tẹ̀lera wọn. rọ́jà bù wa kì kẹ́kẹ́ kún àwọn nínú tẹ̀lé nínú fásitì bàbá tó ní ìtumọ̀ tó pọ̀ wọ́n ní pé wọ́n dá àbúyẹ òun lóṣù táwọn ìran mọ̀dọ́rù wọ́n máa ń kan lé pọ̀ ara oṣù ara aṣùrù lẹ́sọ̀rọ̀ mi àwọn tó máa ń kọjá làwọn láwọn àfẹ́jẹ́ ẹ̀rọ tí wọ́n pa ní ẹ̀ ṣùgbọ́n ẹbí fẹ́ dúró àpé wá jà ṣẹ̀fẹ̀ nínú tí mo sọ yìí ànẹ́bí ti dáàkọ̀ ọ̀kan nínú oṣù méjìlá wà rọ́jà oṣù wọn ni wá jà oṣù kejì mẹ́ta tó tẹ̀léra wọn bùlẹ̀kádá bùlẹ̀híjá mọ̀hárà rájà òṣèkiri ọ̀dàdúró mẹ́rin tó lọ ń sọ yìí àlè nínú January February March ọkọ jẹ́ àwọn pé òun ká oṣù méjìlá tó ń sọ ń bì kìí ṣe January to December bí kò ṣe ẹ wá mo tọ́ lọ sọ ká lè mọ yẹn. ọlọ́run ní fàlàfẹ́sìlì mọ́ fi nílẹ̀ àǹfóṣakùn àwọn oṣù yẹn ẹ mọ́ ṣàbòsí ara yín bẹ́ẹ̀ ẹ mọ́ ṣàbòsí ara yín bòlìtìkáàdì ìdùnnú wọlé máa sùn lákọ̀ọ́kọ́ pẹ̀lú kẹ́ẹ̀mọ́ ẹ̀fẹ́ náà wọ́n fẹ́ ká jìnà sẹ̀sẹ̀ ní gbogbo ojoojúmọ́ ṣùgbọ́n àwọn oṣù àbẹ̀wò ká jìnà sẹ̀sẹ̀ ẹ̀tọ́ bákan náà fàlàfẹ́sìlì mọ́ fi nílẹ̀ àǹfóṣakùn ẹ má lọ máa kọ́ gbọ́dára yín bẹ́ẹ̀ lórí dájú àwọn oṣù mùsùlùmí ọ̀gbọ́dọ̀ kọ́kọ́ bẹ̀rẹ̀ ogun ara àbò tí ní kọ́ wọn lọ sáré kógun dànù ní oṣù yẹn kò dá ẹnu sí bẹ́ẹ̀ tó bá wá kógun dàwa wọn o ṣùgbọ́n àwọn ọ̀gbọ́dọ̀ kọ́kọ́ bẹ̀rẹ̀ ogun nínú àwọn oṣù yẹn ẹ wá ọlọ́run wa ní sẹ́yìn rí ọ̀rọ̀ oṣù táwọn sọ ìpòwò gan ni àbínú lọ́kọ́jú àbínú àlùkọ́jú òun lè fi kò dúró déédéé mo ti wá wọnú tọ́kìtì ní ìbáyìí. ọlọ́run ti pe àwọn oṣù fún wa ní kí ni ẹsẹ̀ bàbá fún wọn ọgbọ́n ìsìláàmù tẹ̀lé mélòó ni márùn kí lábá kọ̀ọ̀kan bẹ̀ ìmọ̀ọ́nì sẹ́rí ìmọ̀ọ́nì ń tiẹ̀ kò ní í ṣe pẹ̀lú oṣù sẹ́rí tá a bá ti wá yọ ímẹ́ẹ̀lì kù òkú ìsìláàmù mẹ́rin tó kù ó ní í ṣe pẹ̀lú bá ń sọ yìí dẹ́gbà <laughs> fẹ́ ẹ̀bá mi lọ ẹ wá jẹ́ ká mọ̀ kọ̀ àfọ̀lá adúrú pé ọjọ́ ń bẹ̀rẹ̀ tóòrùn bá ti wọ̀ ọjọ́ kan parí ọjọ́ mi ṣe kiri o ẹ jọ wíwọ̀ tóòrùn wọ̀ yẹn burúkú ṣàfihàn olóko yẹn mọ́gíríbì sẹ́yìn bá sàlàyé pé ọjọ́ kan nínú rẹ̀ àárín ọ̀sán àtò alóòrùn ọ̀sán àjò ọ̀sán ni lọ́jọ́ pé nípa bá ọ̀rọ̀ àkíkọ̀ náà mọ̀ ń bọ̀ wà bẹ́ẹ̀ sájà mú díẹ̀ díẹ̀ ẹni pé mo mọ́tí akílá ọjọ́ kan lẹ́yìn sọ́ba ti fẹ́ ti wọ̀ yẹn kí ní ìsanwó oko yẹn sọ́ba ti wí pé ó ti kásẹ̀ lẹ̀ lọ́mọ pè ní kò ní sí níbi tó rò fún wọn mọ́ ìṣá ìṣèké ni ọwọ́lé àpọ̀lọ sùn àlùfáàjà ni ó kàn yọ ìró kí la tó fi ẹ̀jẹ̀ mọ́ ṣubú yìí àpọ̀ máa lọ òun ọ wà ní mẹ́rìndínlá lọ wà ní kápù sámà ní ìgbòdo sámà lòun ó sì wọ́n ní ọjọ́ kárí àgbọ̀dọ̀ tí wọ́n ti lẹ́ Yorùbá òun wà ní ìgbòdo sámà lọ tọ́ọ̀rù bá ti lè jẹ̀ tàbí báyìí sọ́fíẹ́ sàn àpá mẹ́rìndínlá o ti kú òní mẹ́rin díà a ti rí pé àsìkò tó ń wà ní ìdajì sámọ̀ ara àsìkò a sí mẹ́rin tá a kí wọn ara àsìkò máa ń kó mẹ́rin bá ti wáyé tàbí báyìí zúrì wọlé àti ọ̀wọ́lé kí là ń fẹ́ ní ọjọ́ yẹn à ń fẹ́ náà bá tó lọ bá àwọn tóbi pé òjì nǹkan ó ṣe déédéé mọ́tìrì tó wọlé pẹ̀lú bóòrùn tó wọ̀ ọjọ́ lọ àbí ọ̀lọ́ nígbà bá wá ní inú ọjọ́ òun twenty nine ọ̀tá oṣù ká tètè ní ọ̀wọ̀lé akẹ́kọ̀ọ́ oṣù táwọn sọ yìí òun la fi kí wọn. ìlú wọlé àbí ọyẹ ká Nígbà tá a bá wá ọjọ́ ṣe àbàtà àyà tó bẹ́nu Quran tó jẹ́ pé yẹ ká máa ronú sí i ọlọ́ni wà fi sàmà ìrí kùkọ́ ìwà máa tó àjò iṣẹ́ bá a wà ìsàlẹ̀ lọ́sùn wa tó ní ọ̀bá rẹ̀ bí ọ̀pá ọlọ́run wa tó ṣe fún wa tá a bá rí pé ìlè tẹ́sù yọ kéde túmọ̀ rẹ̀ oṣù bá parí tí ọba yọ àkàtẹ́ kéde o tààtì abẹ̀rẹ̀ oṣù ní. tá a bá wá ka oṣù kéde Muharram tá a ta oṣù kejì sọ́fà tá a ta dé Ṣàbán oṣù kẹjọ tá a wá rí ìlè tẹ́sù oṣù láwọn lóyìn ẹgbẹ̀ mọ́ Ramadan kí láti gba Ramadan January February oṣù kéde láyé tàbí nù alùkọ̀jù ẹ̀sìn tẹ̀ ń ṣe tó dúró tó tẹ́ sí rí ìyọ̀nù mi nìyẹn kí la fi ń ṣe jẹ̀ náà oṣù sọ́nà ní méjì láyé náà ni. jọba ẹja bọ́ sí bàtà bàtà ọdọọdún la máa ń yọ sẹ́ni tó bá ti jẹ́ pé bàtà ti wọnú owó ẹ̀ àlàáhùlù àárín ọdún kan òun náà bẹ̀rẹ̀ pápá sí rẹ̀ ti wọ́n ní sọ́ọ̀bù kíláàsì lọ bàtà kèé pẹ́kẹ́ ìmọ̀ yọ jánárì láti à máa fi yọ jánárì rárá o wọ́n tàbí sọ́lọ̀ wọn. tọ́ba já sí pé ọjà àbúwá láti à lọ́lọ́ bàtà rájà àbúwá ọdẹ náà lọ́lọ́ bàtà rẹ̀. ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ máa ń fi sínú rọ̀mọ̀dọ́n kálíbà àkó ọlọ́run ní kéde ìfà tọ́ba ti dẹ́ fẹ́ rọ̀mọ̀dọ́n lọ bẹ̀rẹ̀ rọ̀mọ̀dọ́n náà ló àlọ́kọ́ yìí ó sì lè dìlà sọ́lọ̀ sọ iná rẹ̀ ájì wa ń kọ́ káà tó lè fi ájì àbí káka oṣù yìí kárí mọ́ aráàlú sọ́pá rẹ̀ kó wá dé kí ni o kó débi iná ìgbà fẹ́rẹ̀ lò alahadu aṣùrún màlúmá táà bá parí Ramadan kábọ̀ ṣàwálì àbá ájì òye rẹ̀ àti ájì tá a ṣe yẹn oṣù yìí náà láàbò ìṣẹ́kí ni o. ọlọ́pàá wa ní záríkà bí olùkọ́ni ọlọ́ àbí ọ̀rọ̀ afáàlẹ́ sílọ̀ àti pẹ̀lú àwọn oṣù Israel sáàpèrè àtẹ̀wémọ́ àlèṣìṣe jẹ́wọ́ sọ pé àbáwọn ọyẹ ìta tó bọ́ sínú àwọn àdájọ́ mi. àwọn àdájọ́ tó tó rọ̀ mọ́ òun ni ọ̀rọ̀ àkíkọ̀ ọ̀rọ̀ kí ló náà ọ̀rọ̀ Ṣé nínú bọ́ọ̀mù fún wa pọ́blẹ́mù lẹ̀ Yorùbá àìgbàgbọ́ yẹ tọ́pìkì tí mọ̀ yẹn jù yìí. Torí pé ọ́dọ̀rù lọ́pọ̀lọpọ̀ àfáà olùjẹ́ ló sọ̀rọ̀ àwọn àfóòlé aago méjìlá ìṣẹ̀bá àti wà mọ́ jámárì wà àwọn olóòkè akó àwọn gbòòrì tí sọ́nà ń tẹ̀lé wọn jọ wọn àti òbí lẹ́wọ́n fi tì náà. Láti ìlẹ́lẹ̀ wọ́n kẹ́bẹ̀rẹ̀ yálà yálà àwọn àwọn ìdílé pariwo kí lọ fẹ́ sọ́lé kọ́ máa pariwo ọlọ́wọ́ ọlọ́wọ́ afẹ́wọ́sọ́dún tuntun èyí àwọn ẹ̀rẹ̀gẹ̀ wà láì jù hàlà ìyàwó ilé ọ̀rẹ́ ti ẹ̀rẹ́ pé kí wọ́n bá wọn lọ́dọ̀ lọ́dọ̀ lọ ṣé túwẹ́ẹ̀fù lè yẹ ọ̀gbọ̀n sọ́dún kọ̀ọ̀kan ṣe ní ẹ wá abọ́ síbi gbogbo àwọn àfẹ́ẹ̀sì wọn ní problem lórí ṣùgbọ́n tó wọ́n ń ṣẹlẹ̀ lọ́dọ̀ tí wá ń bì òun ni ọ̀rọ̀ àlàyé táwọn èèyàn farabalẹ̀ pọ̀ ní onímọ̀gábì mọ́mọ́ máa ń lè sọ̀rọ̀ fún ọmọ ọmọ ìmọ̀mọ̀ máa lè kí gẹ́gẹ́ ibi táwọn náà gbó sí ni pé ọjọ́ méje la máa ń sọ ọmọ lóko ṣùgbọ́n ìgbà tí wọ́n rí ọmọjọ́ mẹ́jọ ọmọjọ́ mẹ́jọ náà làwọn á kó ó tó ti wá kàgẹ́ nígbà tá a sọ lọ

ìyá láńtà láàrín tó gbajú ẹ̀rẹ́ yorùbá gbogbo àdíùsì láyé yẹ́wọ́n bá sàbẹ̀ èyí ọjọ́ méje ṣùgbọ́n kí wọ́n á di problem òun ní bá ìyẹ̀dù ẹ̀já ìyẹ̀dù ẹ̀sẹ̀ tọ́lámù yóò gbọdọ̀ fún àwọn èèyàn tó ti jó gbogbo ọjọ́ múlẹ̀ ẹ̀sìn kókò ṣeé ṣe tótó ipò ti wà ní òkè làgẹ̀nu zálíkà bínú àlọ́kọ̀ yìí ẹ̀sìn tó dúró kọ́ ni ọ̀rọ̀ bá a ṣe ń ka déètì déètì gregorian ló fún wa ní problem aago méjìlá yẹn tá a ti òfin lọ́jọ́ bẹ̀rẹ̀ ni ló jẹ́ àmì ìṣòro sẹ́ẹ̀rí mò ń máa ṣòro àka ọjọ́ ibẹ̀ ni àlàyé wà mo ti tẹ́kù yé wa níbẹ̀rẹ̀ wá sí nínú Islam òun lọ ṣáájú ẹni tó bá bímọ ìjọ tó bímọ òun ìjọ alákọ̀ọ́kọ́ òun ìjọ kí o alákọ̀ọ́kọ́ yọ̀ọ́ wà á kà bẹ́ẹ̀ ìjọ kejì òun òun ni yóò ṣe àkíkọ̀ a sì mọ̀ kẹ́yìn òun lè bẹ̀rẹ̀ kan ṣàkíkọ̀ lórí tẹ́lẹ̀ ta ní ọ̀wà bọ́ jẹun tó ń gbà sílẹ̀ bá mọ́ lọ́wọ́ pẹ̀ràn làwọn èèyàn ọ̀bọ̀ jẹun lọ́sàn-án ọjọ́ yẹn ọjọ́jọ́ kejì ẹ wá jẹ́ ká lọ owó òní táǹtì wá àti òní ni twenty eight jùmọ́dà làásìrà ọ̀sẹ̀ fọ̀dẹ̀ sílẹ̀ òun tí wọ̀ báyìí lásìkò tí wọ́n sọ ìtẹ̀sọ̀ ìmù lásìkò tí mò ń sọ yìí bọ́ọ̀lù ò ṣe tí ìwọ̀ yìí ọjọ́ sunday ló bímọ lẹ́mọ̀ ọjọ́ ló bímọ tí ọlọ́run la fẹ́ sìn kí èso wákàtí la fẹ́ kà dọ́tà la fẹ́ sìn adẹ̀fẹ́ tẹ̀lé súnlẹ̀ ànábì sallallahu alaihi wa sallam tí bá wá bímọ ọ̀rọ̀ lẹ́yìn ìsẹ̀ lẹ́mọ̀ ọjọ́ ló bímọ o ẹja jọmọ o sunday ẹni ọba ń ṣe wá sunday monday tuesday. Wednesday, Thursday, Friday, Saturday, iṣẹ́ òun àjọ súnmọ́ ọmọ rẹ̀. Sọ́kìlà ní òkìlà, ẹ jẹ́ ká lè mo bímọ lẹ́yìn mọ́ bíbí lórí. Ọjọ́ ìwọ bímọ, ọyẹ ìjà abẹ́rẹ́, Monday, Tuesday, tẹ́ ẹ bá padà ká lọ, iṣẹ́ òun jọ́ kejì òkú sí Sunday. Ẹ bá mọ̀ ọkọ̀ ní sí pọ́blẹ́mù bẹ́ẹ̀ o, tọ́lá agbọ́mẹ́jì láì fẹ́ kí ni o kẹ́ẹ̀lù ẹgbẹ́ bímọ náà lẹ́yìn wẹ́jú lọ́dọ̀ ọ̀tẹ̀ ìjọ olóbi mọ sunday ẹgbẹ́ bímọ náà gbọ́ mẹ́wàá ìjọ olóbi mọ ẹgbẹ́ bímọ náà gbọ́ mọ́kànlá lọ́wọ́ alẹ́ òní kí ó bímọ pọ́ńpẹ́ ní ìyá fi kíkẹ́ kí ó bímọ sọ́dọ̀ ìjọ olóbi mọ ẹgbẹ́ alọ́ ajúmọ̀ ní twelve oh one twelve kìíní o lọ́dọ̀ ọ̀rẹ́ ẹ̀tọ́ olóbi mọ ọjọ́ ìjọ olóbi mọ ọ̀rẹ́ àtẹ̀yẹ mọ́gírìbì ló ti wọ mọ́ndé ṣùgbọ́n wọ́n rò pé sànńdé lòun wà lẹ́yìn mọ́gírìbì tẹ̀ ní twelve kọlọ́sì àrò pé ọmọ tí wọ́n ti tẹ̀sí ilẹ̀ ó fi sílẹ̀ sànńdé náà mo bímọ so sànńdé tí mo ìjọ mẹ́jọ náà máa ṣe we are not ó ti tẹ̀lé súnlẹ̀ báwọn torí pé mọ́ndé ló bímọ ọjọ́ sànńdé tó sà kí kọ́ gẹ níjọ́ àkíkọ́ òun ni seven days ìyẹn ló wá ọ̀pọ̀ tó fẹ́ pa ọwọ́ nínú àwọn àfáà tí wọ́n rí pé tó bá jáde pé ní tó ti lọ nínú ọjọ́ èyí ò ní ibi tó fẹ́ ní àlàyé kékeré dání tó bá jáde pé ní tó ti lọ nínú ọjọ́ ti pẹ̀lú tó ti lọ wọ́n máa ṣe ìrìngáwò ọ̀tọ̀tọ̀ di ma yẹ búdà pé kọ́ńlù mọ̀rìjọ kọ́ńlù mọ̀rìjọ ṣùgbọ́n ara wọn nílé ní pàṣọ bẹ́ẹ̀ ọ̀rọ̀ tí ò fẹ́ tẹ̀lé ilẹ̀ tó ní. pé tó bá jáde pé ní tó kù nínú ọjọ́ kò tó ní tó ti lọ sẹ́yìn láti àgbègbè bí ẹ̀yà wà á fáàlì ní ìsìn gbogbo tọ́kù tọ́jọ́ òní òdì òdì wákàtí méjì mẹ́ta lọ àmì ká sànńdé yẹn mọ́ pé ọdún olóòtú lọ níwọ̀n abẹ́rẹ́ sí ní ka ọjọ́ kìíní ní kíni o mọ́ndé tó lọ́ padà kú tọ́jọ́ mẹ́jọ ìyẹn abúlé bá yẹ kó sọ́wọ́ ọjọ́ kìíní tọ́kẹ̀jọ kò tó ń fa àmọ́ ẹ fà ẹ ń bá sojú ọmọ rẹ̀ ìjọ kìíní ọlọ́run ṣe kí ni o yóò fọmọ lánàá ká ṣùgbọ́n tá a bá ní nínú ọjọ́ ìkùnmọ̀ ọjọ́ òun a sì bẹ̀rẹ̀ sí ní kàníjọ́ tá a bá ṣe kí ni tá a bá ti lọ ọjọ́ sì bẹ̀rẹ̀ láti ìgbà tó ọ̀rọ̀ bá ti lọ táwa bá ti kọ iye lẹ́lẹ́lẹ́ àfà tẹ́lẹ̀fà ni tó wá ń ṣe láì ní ìsìn ó lè fà kọ́ yọ méje lẹ́ẹ̀ni kí lọ́jọ́ níbẹ̀ ni pé àwọn èèyàn ọmọ ìgbà wo lọ́jọ́ bẹ̀rẹ̀ ìgbà wo lọ́ parí sọ̀tà bá ti lè gbọ́ yòó a kò fi pé záríká àdínú àlọ́kọ̀ọ́sù náà òun la tó fi máa ń pín la fi máa ń ṣe ìgbà pápá ẹ̀ràn àtìkọ̀ ìdámọ̀ tó clear iná láti nígbà tá a fàyè ọmọ yọwọ́ mọ̀ tá a gbọ́ ìlú tó lápò ráàsù wúwà ìsàmà ẹ̀ láti fa orí ọmọ sẹ́yìn náà clear báwọn ó kókó dájọ́ mi sẹ́yìn táwọn ti fẹ́ bọ́lá o sẹ́yìn ọ̀bà gẹ́sì lè yọ ọmọ ẹ̀kẹ́sẹ̀ bọ́sẹ̀ o ó wá ku fúnmọ̀lẹ̀ ìgbà fúnkún wọn bá àlẹ́ ìgbà jọmọ́ sí ẹgbọ́n mi abẹ́rẹ́ gbọ́ mi obìnrin tọkọ rẹ̀ ṣe kí ni o ìdọ́kì wàfà àbí ìdọ́kì tọ́lá ẹgbẹ́ pápẹ́ sí méjì torí àsìkò sọ́ọ̀tì nínú Islam obìnrin tọkọ rẹ̀ bá kú ìtọ́lọ̀ ń sọ ọ́nù sọ́rọ́ tó lè bá kọ́ra oṣù mẹ́rin àtọ́jọ́ mélòó wà ọjọ́ mẹ́wàá four months ten days ẹni tí ọ̀bà gbọ́ àtẹ̀kùnmù nìjíríà àtẹ̀kùnmù nìláàdì àlejò nípa àṣọ tá a fẹ́ ṣe òpin rẹ̀ kò ní máa tó sùn. kèé ebi júlọ lọ́wọ́ bá ìṣàfihàn mẹ́fà mọ́fà èyí la máa inú fi dájú pé fẹ́ ẹ bá kà dáadáa ẹ jẹ́ kí n bọ́ sórí Gregorian lápẹẹrẹ lọ four months ten days táwọn oṣù thirty one thirty one tó bá tẹ̀lé àwọn ó lè jẹ́ pé four months yẹn kọ́ mọ́ ẹ lọ bí one twenty two days ẹ wà á di ten days ẹ ní one thirty three days obìnrin olóbìnrin kẹ̀ ń bá kàn fún ọjọ́ tó ti bẹ̀rẹ̀ ìjà rárá oṣù wo ni obìnrin tọkọ rẹ̀ kù ńlá wà ọlọ́pọ̀ jẹ́ ni wọ́n máa bọ̀ bọ́ra wa kó jẹ́ àmọ́ ìlú àwọn olóòtú ẹ̀ṣẹ́ káfíńtà káfíńtà wá pàdé ní àlùfẹ́ náà àwọn bá sábàbí ìkọkọ rẹ̀ ti darúgbó ọkọ wa kú ó kú ní òní twenty eight jùmọ́dà àṣírà ọ̀sẹ̀ twenty three ẹ wà bá a kà á. òní twenty eight ẹ máa wọlé o tó bá di twenty eight lágbàf oṣù kan tó kéde o oṣù kan tó tó bá di twenty eight ṣàbàn ó di oṣù mélòó tó bá di twenty eight ramadan ó di oṣù mélòó tó bá di twenty eight ṣàwàn ó di oṣù mélòó ẹwà kájọ alùkọ̀jù. Ìjọba bàbá yẹn gbọ́ mi yé o. Ọlọ́run tó ní Bẹ́ẹ́lí Kàdínù kóbìnrin ó sọ pọ́ sẹ́ra àbò ní Kí wọ́n fi ta ọkọ́? Bẹ́ẹ́lí Kàdínù ló bá yìí oṣù méjìlá tọ́lọ̀ wọn bá ń sọ ilé kéèké January February March April. Bẹ́ẹ́lí Kàdínù ló bá yìí obìnrin tó fẹ́ ẹ̀dá kú ẹgbẹ́ wà láwọn àfẹ́ra ta wá ta ìtú ta tọ́lọ́sù mẹ́rin ó lè jẹ́ twenty nine thirty twenty nine thirty lẹ́gbà bẹ́ẹ̀bà ìta èyí ò bọ̀ ọ̀kọ̀ ní tó one twenty days ẹ̀ẹ́dẹ̀ tó mẹ́wàá kọ́ sẹ́nu wà máa bá a ka èyí ọmọ ọgbọ̀n gbẹ̀nẹ̀nẹ̀ rárá o zálíkà dínú àlùkò yìí ọlọ́ọ̀tọ́ ni alẹ́ ṣe nínú ewu ọtọ nílò obìnrin tọkọ rẹ̀ bá tún ní láti ka ìdá wọ́n kẹfà ní ìdá ti tọ́lá obìnrin tọkọ bá pọ̀ lẹ́yìn sẹ́rí ẹ̀yìn oge ẹ̀kọ́ di ìdájọ́ ìmú oṣù oyún díra yìí náà ilé obìnrin fi ń ṣe háyébọ̀ ẹ̀yìn obìnrin tẹ́ bá pàkíyèsí dáadáa tóbìnrin bá rí menstruation rẹ̀ ní january one lóṣù kèé ṣe february one ló torí lóṣù tó ń bọ̀ kò ní tó february one tọ́lọ́lọ́ òsì january february ṣe èso bóbìnrin ṣe ń ṣe nǹkan oṣù náà ẹ lọ pàkíyèsí ẹ̀ dáadáa oṣù yìí tí àlọ́ àkójọ ń ṣètò oṣù obìnrin tó bá jẹ́ pé nǹkan oṣù mẹ́ta ní ọkà ẹjọ́ tí táwọn ìjọba ìlú ó ti ṣe nǹkan oṣù rẹ̀ oṣù ìbílẹ̀ ìmọ̀ rẹ̀ tó bá ti lè ṣe nǹkan ní oṣù àáfà tọ́lá tó ti parí ọ̀nà. ṣùgbọ́n èyí tó kéré àti òfin wa ní wàhálà rẹ̀ pé ìdásílẹ̀ wà fà oṣù mẹ́rin àáka ọjọ́ fún oṣù mẹ́rin yẹn tó báyìí déètì tó bá jẹ́ ń dọ́kọ̀kọ̀ rẹ̀ kú ní òbí jíra irú déètì nínú oṣù akẹ́kọ̀ọ́jọ́ mẹ́wàá kan ẹ̀sìn parí nìyẹn. ṣé ẹ wá rí gbogbo ń ta wá ń ṣe ní Islam àbẹ́bí sọlọ́mà wọn ní agbáwẹ̀ jọ Monday àtijọ́ tí ní o Thursday kí la fi ń gbáwẹ̀ Monday Thursday lẹ́kẹ̀ òṣè dálíkà dínú àlọ́kọ̀ṣe ẹ jẹ́ kí wọ́n bọ́ sáwọn mọ̀sáìlú mi orí àsìkò àtọ́jọ́ tó ti rẹ̀ ẹ jẹ́ kí n kọ́ yanjú àwọn oṣù méjì láì jẹun àwọn èèyàn ìnáka àkọ́ ìṣàyà bẹ́ẹ̀ mùsùlùmí àfa aláwọ̀ àṣìṣe kan bẹ tó kọ́mọ̀ láàrin àwọn mùsùlùmí lórí igbó la ṣe ń pe oṣù àwọn èèyàn máa ń pè àwọn àfa àdé láwọn ọ̀rọ̀ kan sọ jàmọ́ ẹ̀ gbọ́ mi lónìí mo sì lè máa sọ̀rọ̀ yìí kódà láwọn àsìkò kan sẹ́yìn náà èmi gan kó sínú àwọn àṣìṣe àwọn nǹkan ní ìpínlẹ̀ gan kọ sẹ́yìn gbígbó ìta ló ń sùkú ni mo rí pé ah àṣà ìgbàsẹ̀lẹ̀ ní bẹ́ẹ̀ fi kọfí ní ìfẹ́ ló fi kẹ́kẹ́ àwọn àbá àwọn ọ̀gá tí mẹ́rin bá fẹ́ lo òkè ọmọ rí àìmọ̀kàn rẹ̀ pé àsolódò ni mí wà fún kọ̀ọ̀kú ní ìbèrè ẹni ní àyè tọ́lì kan bá mọ nǹkan jọ lónìí wọ́n bá la jújù nígbà tí wọ́n lé ọ̀dà lórí pé wà láì àbálá ìmọ̀kàn rẹ̀ yẹ kò túmọ̀ sí pé òní pàápàá àwọn oṣù mẹ́rin kan bí àwọn èèyàn máa ń ń bẹ̀rẹ̀ ẹ jẹ́ n sáré wa àwọn oṣù méjì ọba ń sọ alákọ̀ọ́kọ́ ni yàrá tí mo ni lọ òun òun lóṣù kẹta kí lóṣù kẹrin ángel bí ìfàánì àwọn àfáà ní òkú rẹ̀ ìjọba ẹ̀gbọ́n mi dáadáa ọ̀rọ̀ bí ìfàánì òṣèké ni bẹ́ẹ̀ bá sí ọ̀rọ̀ bí ìfàánì ìjọba ẹ̀gbọ́n mi dáadáa ẹ̀ lọ́rẹ́ sí ọ̀rọ̀ bí ìfàánì rọ̀bíù rọ́bí rọ̀bíù khamis rọ̀bíù sadis rárá wọ́n ní rọ̀bíùl rọ̀bíùl áàkìf kí ló dé dáná rọ̀bíùl áàkìf rọ̀bíù àkọ́kọ́ rọ̀bíù tọ̀tún torí kò sí rọ̀bíù mìíràn lẹ́yìn rẹ̀ bẹ̀rẹ̀ ṣàkíyèsí o kí lákòóso kẹta rọ̀bíù awwal kí lákòóso kẹrin rọ̀bíù akhir rọ̀bíù akhir kí lóṣù karùn-ún jùmọ́ẹ́dá lùúlá obìnrin lòun jùmọ́ẹ́dá obìnrin ní tàníìfù ni mohannas òun ni jùmọ́dálì ńlá kéèké jùmọ́dálì awàlì jùmọ́dálì ńlá ẹ máa ti jọ máa kéwú yóò ti mọ mọ̀zákàrì mohammed tó ti yé awàlì mọ̀zákàrì ní ńlá ní mohammed tó ti yé jùmọ́dálì òun ló sùkà mọ́ jùmọ́dálì áhírọ̀ jùmọ́dálì áhírọ̀ kẹ́sẹ̀ jùmọ́dálì àtàlẹ́ àbí jùmọ́dà fàáníyà àwọn àfáàní ọkùnrin rẹ̀ kí ló ṣe kẹfà o jùmọ́dàl áhírọ̀ oṣù kẹfà ní kí ló ṣe kẹjọ lọ́dà oṣù kẹfà ní oṣù mọ́kọ́ parí lọ́la yìí ọ̀la mọ́ndé tọ́lájọ kẹ̀kẹ́ tàbí kọ́ parí tuesday láti tuesday lọ ní ìṣẹ̀ rọmọdọ́n oṣù méjì gẹ́gẹ́ ọlọ́dún ọmọ ara yìí kí mo kẹta náà jùmọ́dàl áhírọ̀ áhírọ̀ correct pronunciation yẹ kí ló sùn kéje Roger rọ́jà èyí ò ní wàhálà kí ló sùn kẹjọ ṣàbàn ṣàbàn kí ló sùn kẹsàn rọmọbọ́n rọmọbọ́n rọmọbọ́n oṣù yẹsẹ̀ yẹsẹ̀ kí ló sùn kẹwàá ṣàwárì ṣàwárì oṣù kọkànlá kọ́ bùrùkáàdà kọ́ àyìn bá ta kí ló sùn kejìlá bùrùhìjà àbíkẹ́ pè ní bùlẹ̀hájì bùlẹ̀hájì àbíkẹ́ ní ohun bùlẹ̀hájì àbúrò fẹ́lẹ̀ ìdílé àmúti pè máa ẹ̀jẹ̀ abọ́ sínú ìdájọ́ mi. ṣé ẹ wá rí oṣù gregorian ẹ̀kọ́ máa wọ̀ ọ́ àkọ́kọ́ ni wípé òòrùn làwọn fi ń kà àwa ń fi òṣùpá kà ṣé wọ́n jọra ní ọjọ́ náà wọ́n jọra ìkejì oṣù tí ń dira ọlọ́mọ̀rànmọ̀ dáa pẹ̀lú kùránì oṣù méjìlá oṣù gregorian wọ́n dọ́gbọ́n sí wa ní oṣù tí méjìlá ẹlẹ́kẹta sáà wá lè máa kọ déètì pẹ̀lú oṣù gregorian àwọn àǹfààní oṣù tó burú mọ́ ẹ mọ́ sáfìṣe akẹ́kọ̀ọ́ tí ń lóṣèlú òní ní january thirty tó ṣe déédéé jùmọ́dàlá áfírọ̀ 28 akẹ̀kí kọjú ètì ìlàsí máa ń kọ̀rí ìjà wa tá a bá jẹ́ títà èmi náà jẹ́ kan lórí déètì ìjìra ẹ̀kọ́ sókè kẹ̀ẹ́dú ní pé ìjìra ga ju planeta ló ga jù lábà ìjìra ti ga jù lábà yìí gbọ́dọ̀ àti kíni o tí n bá kọ nǹkan gbà mí online ẹ̀ ń bá máa rí àwọn tí mo máa ń kọ màá fi déètì ìjọra sókè tí n bá fẹ́ kọ déètì ìwà fi di lórí àǹtí lábẹ́. sòkálà kẹ̀sí ń fi òun kà ẹ̀ mọ̀jà fún káwọn náà lọ́tọ̀ pàṣà dáadáa káwọn tó wá lọ lè má fọ́lọ̀ òun lè má. a fi ń ka ọjọ́ a fi ń ka oṣù a fi ń ka déètì èyí ò kọ́ níṣòro tiwa.

àwọn ẹnu ṣàbá sábẹ̀ ní àtọ́lá máa ń fẹ́ gbà tán tí àwọn ìṣàṣọ òun la fi ń gbà á so átàbàtà oṣù Gregorian torí pé mò ń lù bá ń gbé wọ́n lò fún déètì a fi ń ka ọ̀sán a fi ń ka ojúmọ́ àwa náà wá fi ń ka nǹkan kìlú problem ọjọ́ wo ni déètì nìka yìí ọmọ ní o February thirty seven ní o ọjọ́ wo ni Eh, ọmọ ìṣúná ọmọ ìbọ́yá eh, ọmọ yìí tó rẹ̀ ọ dìsẹ́mbà 92 ni o ẹ tẹ̀sí ṣe òǹkà ó ń jẹ́ pẹ́ni ẹgbẹ́ ní kọ́ba yìí ṣe kankan yóò ti mọ déètì tó fọ́ọ̀lù sí ní gregorian ẹbí ẹbí yín ẹbí gbogbo eléyìí sọ́rọ̀ ẹ̀sìn eléyìí o sọ́rọ̀ ẹ̀sìn yìí ọ̀fà àtúgbọ̀dọ̀ ah, lé ibi tọ́lọ̀wò ṣe pé ní o tí ò lè mọ́. náà nígbà tá a ti àyà tẹ̀lé tó kàlà fáìlì jẹ́mọ́ ẹ̀gbọ́n mi ò kè é sọ̀rọ̀ fẹ́ inú mi o àwọn àfàlàlà yóò ipò pẹ̀lú sẹ́lẹ̀ pẹ̀tọ́ ń bẹ́nu sọ̀rọ̀ tù ní káà ìfẹ́ ọjọ́ kìlọ̀ ọ̀dẹ̀dẹ̀ tó fi mọ́ sábà mi. so àwọn àtàwọn ìkáàfù yìí ìgbà tí wọ́n fi sùn tẹ̀lọ̀kọ́ náà máa ń bẹ lórí ẹ̀ oríṣi òǹkà méjì lọ́wọ́ à ń bẹ̀ wà dáadúú ti fà á. Àwọn àbáàlẹ́ tó lé ọdún mẹ́sàn-án òǹkà Gregorian ni. Tẹ́ ẹ bá lọ kakuléètì iye ọjọ́ tó ti sùn òǹkà kìí jẹ́ra nìyẹn. Tẹ́ ẹ bá wá kakuléètì iye dé tó ń bẹ́ lórí jẹ́ra àti Gregorian ẹ̀rí tó lọ́dún mẹ́sàn-án lóòótọ́ ẹ̀rọ kakuléètì ẹ̀. Wàzáàdú àwọn kan sì lè lé mẹ́sàn-án. Wọ́n láwọn tó lé mẹ́sàn-án wò àti lọ́nà òǹkà Gregorian. Òǹkà Gregorian yìí nígbà wọ́n ní pé ìsìláàmù ó ń ṣe tiẹ̀ làwọn náà dọ́gbọ́n rẹ̀ mọ́ra wọn iye tó ló ṣe lẹ́kọ́ wọn. Ṣùgbọ́n àkẹ́kí ń ka déètì àti ń kọ ìbẹ́ẹ̀lì kò sí tó burú ń bẹ̀. Ọwọ́ á da kámọ̀ dọ́kúmẹ́ǹtì ẹ̀ pẹ̀lú bí ó ti ṣe ní o ìtura. Ẹ wá jẹ́ ká bọ́ síbi àwọn àìgbẹ̀síyè táwọn èèyàn wa máa ń ṣe. Alákọ̀ọ́kọ́ kí mùsùlùmí orí sí pé àwọn january àwọn àwọn ọdún tuntun àpà àṣìṣe ni jẹ́nà tí mo bèrè ìsọ̀kọ́ńtọ̀ kó ní mùsùlùmí orí ìsọ̀kọ́ṣe ṣúrùkù ṣùgbọ́n àìgbẹ́sìn lè ní tọ́lúgbà tí wọ́n ló fẹ́ wọlé ọdún tuntun tó bá lọ́wọ́ kàlẹ́ndà ìjọra àti ìwọlé ọdún tuntun. kọ́ ọ bá rò pé ọdún tuntun lọ́dọ̀ náà ní January òòṣà Janus òòṣà tí a pè ara ń tẹ́ gbọ́dọ̀ máa ń pa oṣù gbígbóríà nìyẹn ó kọ òòṣà òun náà ṣe kí ni o iná ti lé ìwé February March April ọkà àwọn oṣù yẹn ó kọ àwọn nǹkan kan náà sí ìwé ìjọba ìsọyẹ àbí òye kí n sọ̀rọ̀ nígbẹ àti ìrìà alẹ́ bọ̀lá àti ìrìà nígbà yẹn sọ òye mi àti ìrìà January January kìíní ìmọ́dàlá ìmọ́dàlá wúlá la wà àti lè yàgò ìmọ́dàlá ákírà la wà mùsùlùmí ọ̀gbọ́dọ̀ rí sípa wọnú ọdún tuntun tẹ́ẹ̀mọ̀ wá kíra yín tẹ́ẹ̀mọ̀ fúnra yín lẹ́bẹ̀. bákan náà dìsẹ́mbà ẹ gbọ́dọ̀ rí sípa ẹ fẹ́ parí ọdún tuntun ẹ wà ráwọn mùsùlùmí lè yàn wọ́n wà fún ọ fáwọn èèyàn lè discount lásìkò kéde o dìsẹ́mbà bí ẹ má fẹ́ parí ọdún lóòótọ́ ìwọ fi ẹmọ tó jẹ́ scam káṣe ẹ̀dì ìdẹ̀rù fáwọn èèyàn bí ọjà ọjà ten thousand ten thousand ẹ máa rà ní nine five títí ní rọmọbọ́n títí gbà léyà sọ̀rọ̀ gbà léyà náà tẹ́lẹ̀ a ti wà ní oṣù kejìlá à ń parí kí ni ọdún kan lọ fi discount rẹ sínú rọmọbọ́n kan gbàládà títí gbà léyà káwọn oṣù ní olówó rẹ ń tọ́lówó ra sọ ẹgbẹ́ ìdíje ń bá ti pé à ń parí ọdún lọ sálárì abẹ́bọ́rọ́ tuntun ó tún wá burú débi táwọn èèyàn tó àwọn mọ́sálásí nínú òlú Ìbàdàn wọ́n ṣe ládùúgbò tiwa tí wọ́n máa tó pé ìrìnàjò òde owó ẹran àdúrà jánúárì wá ń bá ń dá àti ní sẹ́wọ́n tó fa ìtú báyìí ní àwọn aláàjì wa oníke wọ́n ti di two thousand kó báyìí ó ti di ninety five ìmọ̀ a fẹ́ ó lè tó wá fi àdúrà dáadáa lórí wọn lọ. Lọ́ba ayé káwọn mùsùlùmí ò dì náà yìí. Ìgbà wo làwọn mùsùlùmí wá fẹ́ fẹ́ sí ìyèmá ẹ̀ lọ? Nígbà mùsùlùmí tó wá dáwọ́ ẹ̀rọ ẹ̀dá máa rí wàhùn tí wọ́n tó wá ń lórí kéde o. Mike bẹ̀rẹ̀ December twenty five lóòótọ́ àwọn ti yó lónìí ṣùgbọ́n January wà ọdún tó ní o. So ọdún January sòrò sáwọ́ gbogbo ayé ló ọlọ́run dáwọ̀ bá wọn sọ bẹ́ẹ̀ láti yà bá wọn ṣe àìmọ̀kání ló dá tó wà wá báyìí tí ń lọ ìlálàpẹ̀yìn lóṣooṣù àwọn mọ́sálásí jímọ̀ mọ́sálásí àdúgbò ní díẹ̀ káwọn bàbá bò lè gbọ́ nǹkan yé gbogbo nǹkan kọ́ ni ohun tá a fẹ́ gbà wọn aláìsá bá dúró dìtọ̀ náà ọlọ́run tó máa ń sí àwọn ọ̀rọ̀ ó ń fi fáwà ẹgbẹ́ òun àti náà bá àti pa aláǹdà àti àti náà bá gbogbo àìsí àti méjì lẹ̀ wà àwọn èèyàn ń bọ̀ láwọn owó àná alánà twenty five thousand lẹ́yìn ká tó ti ní ẹbí mo sì ká mo sì ká wà lẹ́yìn twenty five thousand. àwọn èèyàn lọ sọ́la àwọn tí wọ́n fẹ́ di ẹ̀sìn náà káńtì ààyè tọ́ wọ́n ti ń dá sí àwọn èèyàn tó àwọn a lẹ́rú ọlọ́run kan láti ó bọ̀ wá ní sùkúl wa ẹ mọ̀ ẹ̀lú permanent site ní pẹ̀lẹ́pẹ̀ tó lọ. wà láì ní òjò tó nítorí ọlọ́run búra fún ní òótọ́ lọ́dún òun nípa kí ni òun lè fi dá sí sùkúl pẹ̀lẹ́pẹ̀ tó lọ. wọ́n ní ìjẹnẹrétọ̀ ìtàn ló ní sálẹ̀ náà tó a máa ń gbé lò ìjọba fẹ́ pọ́ǹpù mi. àdàdí bọ́ọ̀lù free bọ́ọ̀lù project wọ́n ti bá wa kọ́ bẹ̀ báyìí kò dé bẹ̀ òun náà ò sí dá òun fẹ́ dá sílẹ̀ òun ọ̀dà eré àwàdà ibi transfer ọ̀hún bẹ̀rẹ̀ orí pẹ̀lú. ọlọ́ọ̀kan sẹ́wọ́n náà lẹ́sẹ̀ ọjà ìtọ́wọ́n náà ń tẹ́ lọ́dọ̀ bá ṣe. sí àwọn àlàyé tí ò lè mú dání tí ò sí kankan àbá yẹn yé. nínú àwọn nǹkan yìí òun ni mùsùlùmí tó fi àwọn oríire tágẹ́ẹ̀tì Gregorian calendar tó fi ní tágẹ́ẹ̀tì Gregorian calendar àwọn tá a lè kà fún àṣàáda sẹ́ẹ̀sì alẹ́bíwá Muhammad sọ́sọ́lá ó ní ní sàáda tì mọ́rí ìlú Muslim nínú tá a lè pè ní àṣeyọrí achievement oríire láyé fún mùsùlùmí tẹ́lá a máa ń ṣe mistake ẹlòmí ìṣòro pé ibi jẹ́ ìsìláàmù gidi ní oṣù nígbà tí àbá tó jẹ́ èèyàn ló tó jẹ́ ní oṣù àwọn sọ bẹ́ẹ̀ fún àlẹ́bí ìṣòro ẹ̀mọ́ ìṣẹ́ sáà mẹ́bí ọlọ́run kí ló tọ́nù bú wà ìjẹ́ ní ọlọ́run ló tọ́nù bú wà àlẹ́bí ìṣòro ẹ̀mọ́ olówó ni bá àlẹ́bí ìdàgbà bàbá rẹ̀ kọ́ ṣùgbọ́n tó o bá fẹ́ ní lọ́nà ẹ̀kẹ́ni o àmà mọ́tò ní bọ́lọ̀ wá ṣe ló kọ́ àwọn àtúndì ẹ̀nà lọ́sọ́ọ̀tì lọ́mọ lọ gba àwọn tí jẹ́ orí èèyàn tí torí wọ́n fẹ́ lówó náà àìsèrú ọlọ́run ni. adébíláwọ̀ nǹkan mẹ́rin kan dẹ̀sẹ̀ tọ́lọ́ ń bá fọ́tò sùn sẹ́nu bí ẹ̀fọ́ láǹkì achievement success sẹ́nu mẹ́rẹ̀ẹ̀rin alimọ́síkánú lè wá afẹ́ kéèyàn kọ́lé tó báyìí ilé tó báyìí dáadáa àmẹ́bí lórí rẹ̀ ọlọ́run kọ́lé tó gbogbo wa. wàlúbáríkàbù làhàlì wàlúbáríkàbù àlhàlì kéèyàn onímọ̀ pọ̀ pọ̀ dá àmẹ́bí tó kọ́ lájẹ́ sí i kìí ka lọ́kàbù papọ̀ báyìí alùhàní nǹkan ògùn gbẹdẹmọkẹ káàbọ̀ ìjókòó wájú wọ́n káwọn ẹlẹ́yà mẹ́rẹ̀ rẹ sẹ́yìn ní ẹlẹ́yà ẹ̀yẹ ìjókòó síwájú ẹ̀yẹ ẹlẹ́yà mẹ́ta ẹ̀yẹ ìjókòó sẹ́yìn àpá <laughs> àtẹ̀yìn orí ìfẹ́ mọ̀ máa wọ̀ ẹlẹ́yà wọn ò sì lè bá ń sí nìkan ọ̀bùn ló mọ́ pọ̀tọ́ rẹ̀ nù kéèyàn tó sí kí ni o ac ẹni máa ṣàkàdì yáǹdà ac yáǹdà ilé ìtìrí àwọn ọ̀sẹ̀ n'oge ní òun tẹ̀wà ní orí ìyá ń tẹ́wà nàìjíríà mọ́pọ̀ táwọn olówó wa iná fi

pẹ̀lẹ́ ààrẹ tí wọ́n fẹ́ máa kọ́ lóore kó wọ́n máa pa wọ́n sínú mọ́tò torí wọn ò lè fújú ilé tẹ́tẹ́ glass dọ́là náà fàyè tẹ́tẹ́ glass kalẹ̀ àti kótó lọ gba ìwé kan sòfin ọ̀kẹ́lẹ̀ wá sí ẹ̀kọ́ wọ́n pa wọ́n

wàlìjáàrù sọ̀lẹ̀ aládùúgbò tí ò ní yọ táyà mọ́tò yìí tí ò ní máa yọ alumíníọ̀n pẹ̀lú fúnlò tí ò ní máa yọjú ẹlẹ́yà nílé aládùúgbò bí tọ́jú èèyàn rẹ̀ tẹ́ ẹ lè kọ́mọ sọ tí ò ní réèpù ọmọ ní kẹ́ẹ̀tọ́ dé sẹ̀kọ́ aládùúgbò lórí ìgbé ẹ̀ sọ̀rọ̀ ẹ̀rọ kan yọ mọ̀ ọmọ ní ojú lójú ara mi tó sọ bá sọ ní ipa ọ̀nì fún ẹ̀gbọ́n sọ́dọ̀ ọmọ ẹ̀rọ tó sọ bá sọ bá rẹ̀ ó ti jọ kejì tí ó ti jẹ́ ìjọba ó sì ti sọ ọmọ níbi ìdàkúdà alágbò ẹgbẹ́ kan mọ́dọ̀ àwọn èèyàn àwọn èèyàn tó tọ́ọ̀tì láti pàápàá àwọn ọmọ yóò dé ọlọ́kan sọ́ra àwọn aládùúgbò òbú lọ́pọ̀ ní ìlú ìwàlùmá àtúnṣọ̀rọ̀ ha àti ìyàwó yìí jọba àwọn dákọ̀ ọ̀kan mélòó báyìí mẹ́rin kálọ́sọ ànábì ọ̀sọ̀rọ̀ aládùúgbò ìyẹn work celebration mẹ́ta yòókù lè work celebration dandan kọ́ ni kẹ́ẹ̀sì lè ká ìní ìparí ọdún la fẹ́ ṣe ìbẹ̀rẹ̀ january lè fẹ́ ṣe ọkọ lé ọfẹ́ mú fùlọ́nù ilé rẹ̀ òbí kò kó lọ bẹ̀ nípa ní dìsẹ́mbà àti bẹ́ẹ̀rẹ̀ ẹ̀kẹ́ ni o abẹ́ ti sọ̀tọ̀ sọ̀tọ̀ ni à ń kó lọ ní dìsẹ́mbà káàkiri àwọn àtàjọ àmì january ti ní òwúwa wọ́n fi orí rẹ̀ rẹ̀ àtàkì mọ́ Gregorian calendar àti bẹ́ẹ̀ kọ̀ pé pẹ̀lú àti ọlọ́ january one ni wọ́n àjá lọ́tọ̀ tó kan a máa já mọ́tò fún january one àti complex wa bá ẹ̀sẹ̀ kọ̀ọ̀kan yẹn each week wọ́n ti máa ń kọ́ a máa fi ní dìsẹ́mbà káàkiri wọn máa táàkì oríire rẹ̀ mọ́ Gregorian calendar kọ̀wá òkè kẹ́mi special pay wá. níparí lọ́kùn àtáàkì orí ibú máa wọ̀ sùn. fẹ́ẹ̀ táwọn ìyá níbi ìdìbò pé àwọn oṣù bàbà àbà wàhálà máa ṣe kí ni o sọ́lọ̀ ló sọ bẹ́ẹ̀. kò sí kí n tẹ oṣù bàbà àbà lọ́dọ̀ ọ̀nà tí bàbá dé ìlú èbò how you describe bàbà àbà náà? no evils, danger, usually happen in bababaman. They will ask you, what is a bababaman? Ẹni yóò bá lẹ́ni pẹ́lẹ̀ baba. fún bàbàbà kí ní ìgbà lọ́dọ̀ yín. Ṣé ẹ máa ń tún fa àdánwò láwọn oṣù bàbàbà? Èmi lè sọ fún yín. Ṣé ẹ máa ń tí àfa àwa ń lọ́wọ́ ọmọ àkàkọ́ ṣé ẹ máa ń tí wọ́n sọ? Ṣé ẹ mọ̀ ẹ́? Nígbà ọmọ ti ka ọ̀rọ̀ àfa àwa ń wọ́rù nínú àlùbẹ̀yà tù mo ti mọ̀ pé àbájọ ah, àdánwò ọmọ ṣẹlẹ̀ṣù bàbá bá ó ní ìtẹ́rì fún àdá àwọn ìfí àyájìdì fàílà sáàtọ́ta tẹ́jú àlẹ́ yìí ó ní ẹ̀dìnà sáwọn ọ̀tá ọlọ́run nípò ní ó ní fi kàmẹ́rì sí ẹ̀dìnà sáwọn ọ̀tá ọlọ́run lásìkò ọdún wọn láwọn ṣọ́ọ̀ṣì wọn torí ìdìbò ọlọ́run sọ̀tà ta ló sọ̀rọ̀ jẹ́ náà ta sọ̀rọ̀ àdájìdì àjì lọ́nà ìlú tálọ́sọ tàbí àmẹ́bí àwọn sì máa ń sọ̀rọ̀ ńgbà míì pẹ̀lú tí wọ́n gbọ́ yé nínú ọ̀rọ̀ àmójútọ́rọ̀ láàrin ọ̀sán jọmọ́ ètò ìfúnni lápẹ̀rẹ̀ kìí ṣe bàbá àbá nìkan làdánwò máa ń ṣẹlẹ̀ àdánwò tó máa ń ṣẹlẹ̀ nígbà eegun eegun ìgbà wọ́n ní eegun eegun ìgbà tẹ́ ẹ bá sọ ọdún eegun sádọ̀wọ́ ìṣẹ̀lẹ̀ bá tẹ̀lé wọ́n ìpàlẹ̀ làtúkọ̀ ọdún eegun wọ́n ìsára wọn ládàá wọ́n ìlúra wọn tẹ́lẹ̀ṣẹ́ àtẹ́wọ̀ ń sọ kálẹ̀ ní torí kó sùn bàbàbà ẹ̀ ń pe Jésù ẹ̀ ń pe lọ́mọ Ọlọ́run làkọ́jú tí ń sọ iṣẹ́ ìhàn ìgbà takáàtù sàmọ̀wọ́dù yàtọ̀kọ̀ sọ́ndẹ̀ wọ̀tẹ̀ṣọ́kù àrùn wọ̀tẹ̀ṣírù ìfìlẹ́rù àgbà àgbà àwọn ìrànmọ́rí wọ́lọ́dà ẹwà látàwọ̀ wọn láìsọ́lá ti sọ orí bu àtẹ̀wọ̀ ọmọ ẹ̀rẹ̀ èyí tí wọ́n mú àfáàyè bá kayà àfikò lè dàgbà wọ́n lọ́gbọ́n ẹ̀ ṣe jésù lọ́mọ ọlọ́run ẹ tún sẹlifíréṣì ẹ̀ ẹni mùsùlùmí náà tó lọ gbọ́mọ nínú padà tún fáàlì àtàwọn ọmọ ẹsẹ̀lẹ̀ ti bẹ̀ bá kò sí bí òfin ẹsẹ̀lẹ̀ àti káwọn sọ̀rọ̀ sọ̀rọ̀ mẹ́tẹ̀ ní ẹ̀ńtẹ́ ọ̀la torí pé ìṣẹ́kù kìkì lọ́ta látùsí ìbábẹ̀lẹ̀ sí ìdọ̀tọ́ làwọn mẹ́tẹ́ ọ̀ṣọ̀ ẹ̀ẹ́dẹ̀ jésù lọ́mọ ẹ̀ẹ́dẹ̀ lọ́mọ ọlọ́ ẹ̀tún sẹlifíréṣì ẹ̀tún gbọdúgbé lórí rọ́ ẹwà lábẹ̀wò ìṣẹ̀lẹ̀ ilé ń tó rọ́ wá sílẹ̀ kò tẹ́lẹ̀ ìṣẹ̀lẹ̀ àwọn ọlọ́run nínú

lẹ́sẹ̀ ní mọ́sálásí àrùn ní ìgbà náà ní ìgbà náà sùn nígbà tó ń kéde kájá ìṣògbà ẹgbẹ́ ìṣògbà àjọbọ mùsùlùmí lọ́pọ̀lọpọ̀ onífẹ̀ ìtajà ń sọ mùsùlùmí ẹgbẹ́ ìṣògbà àjọbọ ṣíríkù ni o ẹbọ ni o ìbínú ọlọ́run ni o mo fẹ́ sí ara mi gbọ́ kútùbà yẹn báyìí àwọn ìjọba wa ní àwọn ọlọ́jà mùsùlùmí wọ́n máa ń tara wọ́n bẹ ajá sí jọ́ńsọ̀ mùsùlùmí wà láàyè ọlọ́run ta ìdùnnú fún wa. wọ́n bẹ ajá òpọ̀ṣẹ̀ kan ṣọ́ọ̀bù àwọn ṣọ́ọ̀bù àwọn ṣọ́ọ̀bù àwọn ilé ìtajà àwọn jùlọ́mùlù fún mi ọlọ́run ìdùnnú fún wa. ọ̀pọ̀lọpọ̀ sọ́jà bá ń dẹ́lẹ́ bàbá kan tàbí ń dẹ́lẹ́ pé kí n kálọ̀ kálọ̀ rúbọ wíyà nítorí àmì bàbá eléyìí bàbá ẹ̀rù àbákùnrin àti ìwẹ̀sẹ̀ àdálẹ́sì òǹdà kan bàbá tí bí ìbọn ìbọn bá ìfọparí ọkọ rẹ̀ mọ́ ẹ̀yìn lẹ́mọ̀ sọ̀rọ̀ bàbá orí ìbọn ó ní kọ́nà ọ̀tọ̀ pẹ̀lú àwọn ọjà àwọn ọjà bẹ́ẹ̀ tó ní géètì tó ní ọjà tó ní lẹ́kọ̀ọ́ lọ́wọ́ ẹ̀jẹ̀ àṣùrà ibi náà náà ní lọ́ọ́ fà á fàkíhù ní lọ́lọ́ ọ̀rọ̀ ló sùn bàbàrà kí ní jẹ́ bàbàrà lọ́jọ́ lọ àṣọ̀rọ̀ Muharram sọ́fà ibo ni bàbàrà wà ló Muharram sọ́fà ẹgbẹ́ tó sọ fún ní ìtumọ̀ kàkíyèsí bí ọdún tó ti pẹ́ díẹ̀ sẹ́yìn rọmọdọ́nà bá fún àsìkò dìsẹ́mbà mo wà ní mọ́sálásí ìtìká àbáṣọ́lọ́dọ̀ fún ṣe ìtìká ọdún náà àbẹ̀wò òde kù. sẹ́yìn ẹ máa wọ̀ ní mo pẹ́sẹ́ǹtì lórí ọláì pọ̀ mọ̀ ọ́ ka níwùsì lápá a ti lè lọ́ka níwùsì mo mọ ti lọ díẹ̀ mo lè má mọ̀ tó ọ̀ṣùn mo mọ díẹ̀ mo ti máa sábà ní sábìlì ẹ̀ṣẹ̀ báyìí àbẹ̀wò ẹ̀ka àti kí tí wọ́n mú àwọn ọmọ orí ọmọ àwọn ọmọ sọ wọ́n ti kéta ọdún nineteen twenty àwọn small small boys wọ́n ti dị orí ọmọ ọlọ́mọ ráàfì rọ́ọ̀fì àwọn ọmọ obìnrin òṣèré wọ́n wọn. gbogbo àwọn burúkú òsì àáta tọ́lá sọ wá ọdún tí wọ́n mọ̀ sí àdánwò àǹtí làwà àwọn kan sọ pé jésù lọ́lọ́ wọ́n tún bọ̀ nílé irọ́ sẹ́yìn ọlọ́wọ́ àlùkò olórí burúkú ẹ̀ ló ń dúró sí i. mo rẹ̀ tó tó ń dúró sí irú ilé ìsìn àwọn ẹrú mi tó ń fa ara kó lẹ̀ yó. sẹ́yìn òkè tàbí ẹ̀ bá wà wá sábà ń dúró kí ìlú bá dé. bẹ́ẹ̀ mọ̀tọ́ wá wá dé ọkọ̀ mi àfàmù ọmọ ìjòkó ọmọ ológun ẹ̀sìn ọmọ àdìyẹ ìjẹ̀mìtẹ́ni tí ń bẹ́ẹ̀ ká mọ̀tọ́ ó ti fá mi ìwà mọ̀ àríyàn wà wà lọ́sí á màmá mi á ah, wàlá màmá mi kó máa ṣe ilé ló ti pọ́n lọ́sí ọ̀pẹ́ wàlá ìtì bá mú ọmọ rẹ̀ yìí mẹ́ sí rẹ̀ bẹ́ lónìí màmá rẹ̀ tẹ̀lé ya bá ń lẹ́gba ọkọ mi ọba ń tíọ̀ jọba tí wọ́n bẹ̀rẹ̀ sí yẹn. àwọn ẹrú tí ọlọ́ọ̀ kan sọ wípé ọmọ ọba àwọn ọdẹ aláwọ̀ hamlẹ̀ lórí koran aláwọ̀ jálẹ̀ mi lórí kọ́ iṣẹ́ rọ̀mọ́dọ́ aláwọ̀ jálẹ̀ àtàlùbáradà àmì náà mo tún mọ̀ ẹ̀yìn náà àwọn akẹ́kọ̀ọ́ náà gbọ́dọ̀ jẹ́ kí wí ọ̀dà yọ̀ọ̀rọ̀ àwọn kan sì jù bá ń gà ọlọ́wọ́n ẹ̀yọ́ lórí títí báwo sí yíwà láì ní ìjẹ́kí mi ò jóná báwo kan ló tún so kó sí mi lọ́rùn yìí ọdún tí wọ́n mọ̀ bọ́ ọ̀nà bọ́ sí ti sẹ̀ǹtà èmi máa ń pàdé nǹkan ní o àbẹ̀wò tó ìdíwọ́ ọlọ́run máa fa àti ìṣẹ̀lẹ̀ bàbà àpàkọ́ sí bàbà àpàkẹ́ lọ́dọ̀ ọlọ́run torí bẹ́ẹ̀ ní onítọ́lọ̀ ọ̀fẹ́ ẹ̀ ń ju báńgà ẹ̀ ń sáyìn gbogbo ìlú pẹ̀lú ẹ̀jẹ̀ pupa green pẹ̀lú merry christmas ẹ̀ tó wẹ́ẹ̀sì owó ọ̀yọ́ sèé ẹlẹ́ẹ̀dì sáyẹ̀ sàlẹ́ẹ̀dì ẹ̀dì sáyẹ̀ ẹ̀dì sáyẹ̀ ẹ̀dì sáyẹ̀ ẹ̀wọ́ ẹ̀sì mílíọ̀n níbi táwọn èèyàn tó rọ́jò ẹ̀jẹ̀ níbi bẹ́ẹ̀ ti sanwó àwọn wọ́kà níbi bẹ́ẹ̀ ti san minimum salary ẹ̀wọ́ wẹ́ẹ̀sì owó lórí gàdọ̀ àdá tí ò contribute anything sí mi ẹ̀yìn kan tó fẹ́ tó fẹ́ di káàkiri ẹ̀wọ́ lọ́nà ò lè bínú. tẹ́ ẹ bá púpọ̀ tẹ́ ẹ ń sọ ọdún eékó nínú ìlú Ìbàdàn àsìkò tẹ́ ẹ bá ń sọ ọdún eékó àtẹwọ́ ọ̀sẹ̀. ṣùgbọ́n àwọn kan lọ́rọ̀ ọmọ mi la àwọn ẹni rẹ̀ torí pé bá ìdánwò bá tẹ̀lé ọ̀ ń kan àwọn ẹni ọlọ́run náà ẹni tó ní ṣọ́ọ̀bù ní lọ ṣọ́ọ̀bù kọ́ bá lọ ọ̀pọ̀ níbi tí ọ̀rọ̀ gbà wọlé ọlọ́kadà tẹ́tẹ́ ti fi jẹun nínú àwọn ọ̀yà wa iṣẹ́ òjò ó mọ́tò iṣu ònílé lọ ẹgbẹ́ yẹ kó gbé yẹn lọ fífù nínú ọjọ́ ìyàwó ti kú ọmọ ti kú ikú fani pé àrùnfẹ́ lọ torí náà sàṣọra o oṣù ìjìra kí lọ bá dé bẹ̀rẹ̀ láàlíkà dúró òun la fi ń sẹ́lọ̀ òun la fi ń gbáàrò la fi ń lọ sàkàrà ìlà fi ń ṣe ájì ìlà fi ń ṣe ìgbà ìlà fi ń kí jùmọ̀ ìlà fi ń gbàwẹ̀ monday thursday ìlà fi ń ṣe gbogbo ń tà ń ṣe nínú ẹ̀sìn kí mùsùlùmí ọmọ wa sọ rẹ̀ di ẹni tí ò ní gbé fún mi nǹkan tó wà lórí igbó ní ìjọba ti bẹ̀rẹ̀ ayé kàlífà ọmọ ìjọba kàtọ́ ìwọ́n náà bẹ̀rẹ̀ gbogbo lónìí àfẹ́fẹ́ pọ́ọ̀sì pẹ̀lú yẹn ẹ̀jẹ̀ ká gbìyànjú ká gbé fún wa yìí ká gbé e sọ́wọ́ bá ti wá kàn ọlọ́run bí aṣọ orí ayé àtijọ́ ọ̀gbẹ́ ìlú àkìyàmà subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilaik assalamu alaikum wa rahmatullahi wa barakatuh